Kayeye mattress o buy vitafoam mattress when they make to match your body type from any of we correct dealer nationwide or see us on top internet for www.vitafoamng.com make you buy your mattress today. Vitafoam the fine art of living. Ìbẹ́pẹ tó pọ́n lápọ̀jù kó jábọ́ ó fọ́n ká ló bá tán. ìṣó dáradára ti fọ́. adéjú kẹ̀kẹ́ kọ lọ́mọ ẹlẹ́yin gbogbo ẹ̀yin ti fọ́nká. àtẹ̀yìn àti so àjàrà. mo lò lólùṣọ́ gidi ni. èso tán lọ́rùn pín yí o. ṣe bọ́ọ̀mù ló fi wáṣọ. torí kó má bàjá bọ́fọ́ la ṣe pa oyè ká. ajá balẹ̀ rèé o. ó sì mọ́ òtún dán. one oh five dot nine fm na fresh e dey fresh polówó ọjà kó dán mọ́rán ó dún ó and exotic news na fresh e dey fresh ká ṣètò tó kúnjú owó ó dún ó programs full of wisdom na fresh e dey fresh papa mama my brother my sister make una dey hear am o oh. fresh fm na the ogbonge radio wey dey rain o no be only for naija Nigeria, àgbáyé pátá náà ti ń gbọ́ america chicago paris manchester canada london united kingdom etc na fresh fm dey make dem fresh o oh. ìwọ náà darapọ̀ báwọn jí fokókó ayé rẹ̀ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ní láyé tó àti èyí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí ó fẹ́lẹ́ wọ́n kò tó o tún dán one five plus nine fresh fm. Fresh one oh five point nine FM. tó falafala. káàkiri àgbáyé. Oyè lórí Refresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five point nine. Ó kìlọ̀ ṣe bòmílà kódà ṣe tá a mi sí. Ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Refresh FM. bá ń sọ pé ó di ọwọ́ babaláwo àwọn babaláwo wọ́n sọ pé ó di ọwọ́ Ifá tàbá lé ó di ọwọ́ àwọn ìṣègùn àwọn àgbàlagbà ìṣègùn tí ń pè tí ń jẹ́ tí ń sá tí ń jẹ́ wọ́n mọ̀ sọ pé ọmọdọwọ́ sẹ́yìn tabadọ́lọ́wọ́ àfa àfọ̀sọ̀pọ̀ ọmọdọwọ́ ọlọ́run ọba mọ̀ ni ní àná òde yìí àwọn Egyptians <laughs> wọ́n sọ pé ọdọwọ́ sálà àmọ́ flying eh, super eagles ó sọ pé ọ̀dọ̀wọ́ ọlọ́run ọba ni ọmọdọ̀wọ́ ọlọ́run ọba hàn ní ọlọ́run ọba fífi rí ó náà lé Musa ó sì fi lé Musa lọ́wọ́ lánàá ń wọ́n sọ fún ọ. èmi tẹ́mi òsùn tẹ́mi òwò lórí ọ̀rọ̀ wọn. kí ló ṣe ah! àìta ẹ̀sùn tiẹ̀ ṣe jẹ́ ah! ìsásùnsó kò jèrè síbi ló ké òǹdúpọ̀ ètò lọ́dọ̀ ọlọ́run ọba. Ah! lórílẹ̀‐èdè mi ta pè ńlẹ̀ bàbá wa. all right àárọ̀ àná mo ti sọ o mo ní Musa pọ̀ Ah. lọ́rùn fìrẹ́ ọ̀nà wọ́n fọrùn ti fìrẹ́ ọ̀nà tú. èyí tí mo wá bọ́ lọ́hùn sọ bá a ṣe ń kúrò ní orí ètò lánàá mhm. mi ò padà ráàyè jábọ̀ fún ọ ọ mọ̀ pé mo sọ pé. o ní kò clear kúrúkúrú ojú ọjọ́ clear dáadáa mo ní mo rí méjì sókè <laughs> ńgbà wa ṣe tán ni àwọn irúnmọlẹ̀ wa ah, pè mí ah sorry olúwa wa pè mí pé kìíní tí ò clear wọn kìíní tí ò clear wọn ẹyọ kan náà tó ní ọgbà jẹ. ṣú sókè torí tí mo kàn wá ní bébè mi ṣe máa kàn wá mo ní ok pé ìwọ ti wá lọ a tó hmm. pe fóònù ẹ kàn lọ hmm. pé kí n padà jábọ̀ fún ọ pé wáànù ni a padà rí o ó tún wá ṣẹ́wọ́ sí mi ó ní à kí n sọ o kí n sọ fáyé o pé ọmọ tí wọ́n ń pè ní sálà o pé àwọn super eagles yóò bò sálà jẹ bí àsálà ni o. pé mo ò ní fẹ́ jẹ́ kẹsẹ̀ rẹ̀ ọkàn bọ́ọ̀lù ah, o. mo ní olúwa ah! ìwọ náà ló lè ṣe léyìí. òun náà wà ń sálà sálà sálà sálà lórí ọ̀dàn lórí ọ̀dàn. ìwọ ah! kọ́ yìí. mo hmm. ní tọ́ ogun farao ti ṣubú níwájú. ogun ti ṣẹ́ ogun ti ṣẹ́. <laughs> ètò kù níwájú ọlọ́run ọba ní sẹ́yìn kólúwa kọsẹ̀ láṣẹ wọlé. ìdíje ti AFCON ni lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ọ̀gbọ́ ẹlòmíì sẹ́yìn ẹgbọ́ kí ni scores mu ni ah, ah, ẹ̀ sí nàìjíríà ni. wọn dìde ń di ọ̀rọ̀ àwọn ọmọ wọn. Ah. ṣebí lẹwẹ títí dì sí ló jẹ́ kí ẹsẹ̀ ọpẹ dé ọdún wọlé. ó rí pé ẹ máa wẹ̀ ẹ́ jọ. mo wá pè wọ́n kọ̀ọ̀kan láàárọ̀ mo wá bẹ̀rẹ̀ sí ní da àdúrà bù wọ́n hmm. tọ̀ two two point five million winning bonus bí win bonus sì ni pé ìdá mẹ́wàá orí ìkọ̀ọ̀kan hmm. two two fifty. ẹ owó tẹnìkan ló ń wọ́pọ̀ fún wọn ẹjọ́ kan la o. owó àdúrà nù àbí owó tó. àárẹ̀ èròjà àdúrà. bẹ́ẹ̀ ni owó tura rí nǹkan ní sí ẹ mo sọ pé mo tọ́ tura rí ẹ jẹ́ àkàrò ìjọ wò abẹ́là tọ́ tàn àti tura rí owó lọ́tà fi rà á. nẹ́tíwọ̀kì yóò o bọ́ bá ń gbọ́ mi mi ìgbọ́ o mi ìgbọ́ o. ẹ wo nínú hmm. ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n mọ̀ra nǹkan kan tọ́pọ̀ díẹ̀ ni o ọ̀pọ̀ o ọ̀pọ̀ o àwọn NDLEA tí wọ́n ń gbógun ti àwọn tí wọ́n ń gbé oògùn olóró tí wọ́n ń fín tí wọ́n ń fà tí wọ́n ń rún tí wọ́n ń oríṣiríṣi hùn mhm. wọ́n ní ni wọ́n bá ṣe iṣẹ́ takuntakun wọ́n bá lọ gbé bàbá kan jàǹtó ọdún mẹ́rin péré ló dín lọ́gọ́rin ọdún mm. seventy six years ni bàbá àgbààgbà ọ̀ságe Robert mm. ó ti ń ságe ságe ságe tẹ́lẹ̀ ọwọ́ àṣà ó yí i lọ́wọ́ mm wọ́n hmm. ká bàbá mọ́ bẹ́ẹ̀ wọ́n ní àhà ah, ah, bàbá hmm. kí lẹ́ fi gbogbo àwọn igbó gbogbo àwọn kùkúyè yìí kí lẹ́ fi ń ṣe bàbá lòun fi ń ṣòkòwò ni ọ̀dà hmm. àwọn ọlọ́gbọ́n wa ń sọ pé ah, àti òtí ẹ̀ sí retirement age. kò sí ọ̀rọ̀ gbogbo sẹ́ni bí iṣẹ́ wa iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ iná ni àfin àrùn àlá kò sí retirement nídìí ó rí i pé òṣìṣẹ́ ọba mi lẹ́yìn thirty five àbí. yóò retire ni. iṣẹ́ ọmọ gbọ́n bí o ní sẹ rédíò yọọ mọ para sẹkítẹ́rìàtì lẹ́kọ̀ọ́ kí o ṣe àlọ́ ẹni wọ́n bá ti sọ pẹ́sítọ̀ fún ni mọ́ pé o sẹkítẹ́rìàtì pé iṣẹ́ oníṣẹ́ kankan mẹ́wọ́ tọ́ bá ti ráwọn tọ́ bá jẹ́ pé àwọn kọ́ civil servant tí a bá ń pò yìí ministry kì wọ́n ètí fún gratuity ẹ̀ ni ṣùgbọ́n àwa àwa ń tia bọ́ ọgbà gratuity tán <laughs> ó tún bọ́ ọmọ kò yí studio ni orí yanjú orí yanjú adébítẹ́ ni àbí bàbá bàbá ọ̀rọ̀ bọ́rọ̀ ọ̀rọ̀ lálọ́mí ni kò tiẹ̀ fi gba nítorí ṣe kébé mo ní kí ni sọkùnrin ó tún fẹ́ dé ní ìsìn báyìí ah. ọ̀rọ̀ sàmọ̀ gbọ̀nyìn ni. bọ́rọ̀ ẹ̀yin onílé láṣẹ rí náà nù. ẹ̀yin tẹ́ mọ ẹ̀yin tẹ́ mọ fín bọ́rọ̀ yìí ti rí náà nù. ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ àpàdà sínú ìwé ìtàn abọ́ládé. yes. gbólóhùn step aside step aside tí ó gbajúmọ̀ àwọn èèyàn mọ̀ pé láti ayé IBB ló ti gbajúmọ̀ bẹ́ẹ̀ni sọwárí step aside ńgbà IBB pọ̀ wọ́n step aside yes bàbá tí wọ́n ní kó súré stepping bẹ́ẹ̀ni kó tó a di pé Abacha gbọ́n wọn dìde mm. bàbá òun olórí ilẹ̀ wa Nàìjíríà ìjọba fìdí ẹ mm. wọ́n ti dágbére fáyé mm. ha lẹ́ni ọgọ́rin ọdún lé márùn-ún bàbá Ṣónẹ́kàn ti mí èémí ìgbẹ̀yìn o. Hmm ọlọ́run ọba ìdùmarè kó dákun kó fọ̀run re kẹ́ bàbá. àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí fi ohun ìdárò síta káàkiri gbogbo inú ìwé ìròyìn buhari dárò dárò dárò dárò ibb dárò pé a ẹni rẹ̀ lọ hmm. ọbásanjọ́ náà dárò títí tó fi kan jonathan gbogbo àwọn ìkànnlú ni wọ́n ń dárò bàbá ernest shonekan hmm. bàbá tó fìdí ẹ ìjọba díẹ̀ kó tó hmm. di pé abacha ẹ̀ǹdẹ̀ ayé yín kọ̀hún. Hmm. Hmm. Hmm. wọ́n ní gbẹgẹdẹ tí ń gbiná láwọn ìpínlẹ̀ kan lọ́wọ́ yìí àwọn kàràǹbà ní kọlọ̀rọ̀ sí agbébọn bandit àtàwọn darandaran tí ń daran pààyàn wọ́n ní wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà ní Kaduna Plateau àti ìpínlẹ̀ Ọ̀yọ́ wa ní àhín wọ́n pa èèyàn mẹ́sàn-án wọ́n jí èèyàn méjìlá gbé ha ọlọ́run ọba ìdùmàrè ọ̀dọ́wọ́ rẹ níròyìn yẹn ń wí ìta gbangba Vanguard láti rí lẹ́yìn nǹka o oríṣiríṣi làwọn òròyìn tí ń bẹ ní àhín látàrí ta ni ó wù láti di ààrẹ orílẹ̀-èdè nàìjíríà twenty presidency umahi ó sọ pé òun ọ̀nà tán pẹ̀lú àwọn tí wọ́n bá fà kalẹ̀ bó ṣe tinubu olóò náà ti ṣe tán o hmm. láti jọ figagbága hmm. pẹ̀lú anybody. Hmm. lórí sọ́bsidì owó ìrànwọ́ orí epo eléyìí tí ìjọba pàwọn yọ ní kọ̀pẹ́kọ̀pẹ́ àjọ NLC ẹgbẹ́ òṣìṣẹ́ nílẹ̀ yìí ti ní bẹ́ẹ̀ bá dánrú ẹ̀ wò a á jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ajura wa lọ ti jàkadì kọ́ fúndì èyí NLC ti pàṣẹ fún gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ lẹ́kalẹ́ka ẹ̀ pé kí wọ́n múra sílẹ̀ fún ìfẹ̀hónúhàn eléyìí tí ó mi Nàìjíríà tìtìtìtìtì ìta gbangba the punch ni wọ́n kọ sí. ọ̀dà kò bàjẹ́ lórí olúgbọ́n kò sì bàjẹ́ lórí àrẹ̀sà kò wá ní bàjẹ́ lórí tèmi gangan o ohun tí ń jáde látẹnu gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nù ṣèyí mákindé lórí ọ̀rọ̀ oyè ilẹ̀ ìbàdàn ó ní tá a bá fẹ́ kọ́ bàjẹ́ ó ní bá a ti ṣe o ẹ dá ètò oyè ìbàdàn padà sí bó ṣe wà tẹ́lẹ̀ lára bá tu ní kálukú. Hmm. gàdàgbà gàdàgbà ni ọkọ ìròyìn tá a fi wọlé ìròyìn oríire ìròyìn ayọ̀ ní fún gbogbo ọmọ nàìjíríà nílé lóko pàápàá lágbo aré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ìhénàjọ okòbò wọn kò bá. Super Eagles jáwé olúborí bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ kí wọ́n fi sálà ṣàwátì lórí ọ̀dàn eh. àfi bí ìgbà tí ọ̀wá eh. ìròyìn yẹn ní. àmọ́ pàbẹ́ téèyàn wà lé bí ìgbà tí ó sì lé wọ́n tún máa béèrè ẹ̀ ni pé misa alágbájá ìjọba ń bọ̀ misa alágbájá á lòun náà ló ń jókòó yìí. ọlọ́run kọ́ ṣàánú ni o adúpẹ́ o ìròyìn yẹn ní jùrù ọpẹ́ sọ́lọ́run níta gbangba Vanguard mo rí lẹ́yìn kò lè the punch gbogbo òwe ìròyìn tó jáde lónìí ní pàtẹ́wọ́ láti ajé àbíbolo ni wọ́n ti gbé gbà ibi tí wọ́n ti gba fẹ́ jọ bí àjíà ni <laughs> tó pọ̀ jọlẹ̀ wa ìlójó yọ gẹ̀rẹ̀gẹ̀ lẹ́sẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ayọ̀ ní báyìí nínú àwọn ìwé tó jáde ẹja sẹ̀nú dédé síbí náà hmm. ká lọ sẹ́ka polówó ọjà wa hmm. àwọn nǹkan tí wọ́n bá ní níbẹ̀ ẹ jẹ́ kí wọ́n gbọ́n ta sí i létí lẹ́yìn èèyàn báyìí tá a bá fi bọ́nù ìwé ìròyìn. tá a bá fi padà dé. <laughs> bá a bá fi padà dé tá a sì padà dé. tá a sì padà dé. oh my God! kí ni ó ṣẹlẹ̀ ah, kò sí kankan náà ẹ sọ pé kò sí ẹ gbọ́dọ̀ yìí náà ni ìtẹ́ bá sì bọ́ lọ́dọ̀ wa báyìí. kí wàá lẹ́gìtì lẹ́gìtì. ajá balẹ̀ ajá balẹ̀. Hello there, shopper. Do you need a one-stop shop for all your household shopping needs? Uh, Look no further, because Rejoice Place Supermarket and Rejoice Place Local Market is just for you. <laughs> yeah, for your assorted variety of straight from the farm, fresh and organic healthy food supply, Rejoice Place Local Market stocks up fresh produce weekly, and the Rejoice Place Supermarket offers you toiletries, wines, beverages, canned foods, and lots more than you can imagine, all in a serene and conducive environment. And the attendants are all smiles and jolly. Visitors at number 42 Liberty Road by Bola Ige bus stop, adjacent DB fueling station, Okeado Ibadan. Telephone 0818 715 4256 or 0909 888 0153 and on social media at Rejoice Place Supermarket. oh boy na okada you carry yes ooo oh. wetin happen to your car the mechanic wey dey our junction don spoil am e no get am at all why you come give una car to roadside mechanic shebi i don tell you say na service king make una dey trust with una car service king yes now. service king service king eh. yes so service king na Baba for auto fixing We go make you enjoy your car like new without wahala Then be expert for engine work and repair The diagnosis them go first do to sabi wetin be the problem for your car whether na mechanical or spare part fixing be electrical work na any brand of car them they do with them different different ogbonge machines even sef service king they do body work like spray painting and baking service king they plot thirty-six beside bevi high school college crescent okeado ibadan ibadan dem telephone na 091 3500 0384 service king happy moto happy you. fm. fàyẹyẹ ìgbéyàwó aṣọ tó bu ìkúnni ló yẹ ká fi sára ó ní ìnáwó máa ta sánsán lọ́jọ́ ẹ̀yẹ ni bọ́rọ̀ bá dọ̀rọ̀ aṣọ òkè tòun ìlẹ̀kẹ̀ pẹ̀lú ẹ̀ṣọ́ oríṣiríṣi fún tọkọ tìyàwó ọ̀sìngín ti photoshoot àbí tọjọ́ ògbéyàwó gẹ́gẹ́ brimstone aṣọ òkè ni ẹ máa lọ aṣọ òbí tọkọ tìyàwó nù gbẹ̀yìn oníranran aṣọ mu tẹ̀lé rírà níbòmíì ló wà ní brimstone kọ́lọ̀ tẹ́ ẹ bá latest style and design tó wà pa. ti gbinni stone iyùn àkún ṣẹ̀gi ẹ̀dọ́rìgàlẹ̀ àgàníyàn costume aṣọ àrán india sari mélòó la fẹ́ kà fìlà sídẹ̀mádé ọ̀pá ìtẹ̀lẹ̀ tòun jẹ́ ni ọrùn tí ó máa kọ yìnrìnyìnrìn gbogbo àlùgbà yìí lọ́jọ́ náwó ẹ̀tún wá gbọ́ brimstone ń ṣètò àyálò aṣọ tòun ọ̀ṣọ́ ara fálayẹyẹ nílànà confidential package lówó pọ́ọ́kú number sixty two beside ọlárẹ́m filling station oríta basọ̀rọ̀ ìbàdàn ló wà zero eight one five five zero six seven eight two four. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, a and wagoy to mention but a feel, Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún o kò nílò láti pamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. New View Event Center ló tún gbé tuntun dé. gbọ̀ngàn ayẹyẹ tó tóbi àyíká tó dùn ún wò fóríṣiríṣi ìnáwó event center gbọ̀ngàn ayẹyẹ tó tẹ́jú tó gba òbítíbitì èèyàn pẹ̀lú irúfẹ́ ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe new view event center ọ̀yẹ́ ẹnu ẹ̀ ń ké lala ààyè ìgbọ́kọ̀sí lọ sún àdàdà láyìíká tó fọkàn balẹ̀ new view event center gbogbo tẹ́ ẹ nílò láti jẹ́ kí ayẹyẹ yìí di mọ́ni gbàgbé ló wà ń bẹ̀ gold vip chavary chair ẹ̀rọ amóhùndógbẹ̀mù sound system led screen moving headlight by electricity ohun tá a wá fi tayọ ní yàrá àgbàlódé tẹ́ ẹ ti lè sunrun ayọ̀ forílẹ̀ sùkà tá a yà sọ́tọ̀ fún gbogbo àwọn tó bá gba hall wa standard guest room new view event center wà ní plus five and six àkìlápá estate along all saints college road àg gbọ́fìẹ́tì off Jericho extension Ìbàdàn new View event center is very affordable call for enquiry or send a WhatsApp message on 0807 66 66 557 0807 66 66 five five seven new view event center make it a moment to remember. bíu bíu ni ẹ̀rọ èèyàn ìlú Ìbàdàn ṣe rí péré wọlé dé. wọlé dé fún wa nílùú Allahu Akbar. ó pé àádọ́ta ọdún fifty years tí bàbá wa Ahmed Arufai Bello mufti àkọ́kọ́ ní Old Western Region tí Sheikh Gumi bí àṣẹ Islam lé lọ́wọ́ tí wọ́n sì lọ́gì Islam lálóye jẹ́ pé ọlọ́wọ́n ba Allah. bàbá wa Ahmed Arufai ní bàbá Chief Imam ulẹ̀ Ìbàdàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí Fadilati Sheikh Abdul Karim Arufai tí wọ́n jẹ́ bàbá fún Alhaji Kafila Ahmed Arufai ó múni mùmí náà ti gbogbo òkúlé Ọ̀yọ́ ṣe é rí pé gire ní sèso re ọjọ́ àlàmísì Thursday ọjọ́ kẹtàlá oṣù kínní January thirteen twenty twenty two láṣẹ àkẹṣẹ àdúrà àdọ́tọ̀ ọdún fún bàbá wa Fadilatu Sheikh Ahmed Arufai lábẹ́ àṣẹ bàbá wa Chief Imam ulẹ̀ Ìbàdàn Fadilatu Sheikh Abdulgani Abubakar agbọ́tọmọ kékeré agboolé Bódìjà lókè ààrẹ làdúrà yìí ó ti wáyé níbi tí Fadilatu Sheikh Abdulrahim Abdullahi Salati alibari sí ó ti máa ṣe wá sí lóko gbogbo ẹbí Ahmed Arufai lókè ààrẹ ní umulimu Muminat Alhaji Kaola ṣe ń pe gbogbo wa láti wá ṣèrántí àwọn ẹni rẹ. ti pọ́ńpì kọ́sẹ̀ àti délùú Ìbàdàn àti pọ́ńpì kórèdè ẹ máa yọ. bẹ́ẹ̀ni o retí retí wa ti dé. ti pọ́ńpì concept wọ̀lú ìbàdàn. ayọ̀ bí ọjọ́ lálẹ́ ní oṣù mare. a ti kóre dé fún gbogbo ẹni tó fẹ́ràn lẹ̀ dọ́ni lé lórí. lọ́nà tó rọrùn gbà lọ́dún tuntun twenty twenty two. káàkiri ìlú gbogbo ni wọ́n ti pòǹgbẹ́ ti pọ́ńpì. torí pé tiwa ṣe yàtọ̀ níbi kátàlẹ̀ fún ni láìsí wàhálà. táǹfààní sọ díẹ̀díẹ̀ tún wà lórí àwọn ilẹ̀ táǹtà. níbi gbogbo tá a nílẹ̀ sí káàkiri. wọ ọ̀rẹ́ wọn ò ní dẹ́ dúró láti di láńlọ́ọ̀dù lálẹ́ jì lọ́dún tuntun. tó o bá ti kọ́lé tẹ́lẹ̀ o tún máa kọ́ sí. yèrè gbogbo a máa tẹ̀sí tẹ̀síwájú tí pọ́ńpì concept ti dé. ó wọ̀lú ìbàdàn a máa bá ẹ sílẹ̀ láìpẹ́ gbàgbẹ́. tí pọ́ńpì tẹ́rẹ̀ títí dé. àní ìbàdàn àti dé. tí pọ́ńpì concept developer that cares ọlọ́run mustapha ò ló mú mi ṣe bí ọba. bàbá ṣe bí ọba àpòsù ẹsẹmú mustapha jp ní ó léwájú wa lẹ́ẹ̀kejì nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan orílẹ̀-èdè nàìjíríà ló ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀ ìrìn òwúrọ̀ ti wá gbilẹ̀ sórílẹ̀-èdè jordan láfi ní má gbẹ̀yìn nínú ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè jordan lẹ́ẹ̀kan yìí bẹ̀rẹ̀ láti monday ọjọ́ kẹrìndínlógún fulfillment seven days of word ministration seven days of prophetic impartation odò Jordan ta ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì tíṣà ìyanu ti ṣẹ̀ nínú bíbélì bí bàbá ṣe bí ọba bá ṣe ń léwájú ni evangelist Bùnmi Akínàánú omijì ojú mi náà máa wà pẹ̀lú wa pẹ̀lú ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè gbogbo ẹ̀yin tẹ́ gbàgbọ́ nínú ìpè bàbá ṣe bí ọba àǹfààní eléyìí ẹ má jẹ́ kó office tó wà success house seven up road olúyọlé main estate ring road Ìbàdàn telephone on 08025249280. You can afford to miss out. ọlọ́run ọláyẹmí ọmọ ìlàgé máa rè é ó tún ń bọ̀ nìbàdàn pẹ̀lú agbára ìyanu ìbàdàn ti fẹ́ gbàlejò agbára ìyanu ọlọ́run ẹ̀mí mímọ́ lákọ̀tún lọ́dún tuntun fún iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu tí ò ní jẹ́ òtòforòfo lọ́dún twenty twenty two láti pàṣẹ ẹni tá a fún láṣẹ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu fún ìrántí wọn tá a wà yìí ìyẹn àpọ́sítù ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ẹ ti ń gbọ́ nípa ẹ̀ ọjọ́ pẹ́ kùkù kẹ̀kẹ́ agbára ọlọ́run tó ṣiṣẹ́ ìyanu lórí òkè ibùdó jésù priamante for all the nations ló fẹ́ sọ̀kalẹ̀ lákọ̀tún sí ìbàdàn láti ṣàwòtán onírúurú ìṣòro tó wù kó máa bá yẹ̀rẹ̀ wọ̀ yá àjà pẹ̀lú ìsọjí ìyanu agbára ẹ̀mí mímọ́ ọlọ́jọ́ mẹ́ta dàgbà kórí ẹni jẹ́ jésù kristi ti násàrẹ́tì ọjọ́ tuesday eighteen títí thursday twenty january twenty twenty two ní gbàgede inú ọgbà ilé ìwé umc mọ̀lẹ́tẹ̀ primary school mọ̀lẹ́tẹ̀ ìbàdàn ló ti bá wáyé o látàgọ márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan apọ́sítọ̀ ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè adédìgbípọ̀ ńlọlọ́run tó rẹ sí wọn nìbàdàn ìwọ náà wàá pàdé jésù kristi kó oríṣẹ́ ìyanu ojú korojú zero nine zero four five four five fifty two eighty six gbogbo ènìyàn ẹ jẹ́ kájọ pàdé ńbẹ̀ o lọ́kẹ́lẹ́ ayọ̀nà fún gbogbo ayé operation seven to seven. operation seven to seven ìpàdé alágbára ẹlẹ́ẹ̀kan lọ́dún tó máa ń mìlú tìtì fún iṣẹ́ àmì àti ìyanu. operation seven to seven dela event and conference center yóò tún kún fọ́fọ́ tinú tòde lọ́dún yìí. operation seven to seven gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ ojú lọ́nà. operation seven to seven ògùn aṣẹ ìdí ajá tẹ̀símúnì àkúlẹ̀ rẹ́kẹrẹ́kẹ́. operation seven to seven ọlọ́run pásítọ̀ mrs ẹ̀bọ́lú ọlúwa ṣèyí bá Abubakar JP yóò tún ṣe kọjá bíi ti ṣe lọ́dún yìí. Operation seven to seven it comes but just once in a year a spiritual gathering that people always look forward to see. A moment of worship and prophecy. Operation seven to seven holds Adela Event and Conference Center Sangoele Ele Road opposite Gbaremu Market Ibadan on Tuesday twenty fifth January twenty twenty two at seven pm to seven am. Operation seven to seven host is Pastor Mrs. Eboluwa Oluwaseyi Bakare JP. For further information call 08035 two three four four three five operation seven to seven káìsàn má ṣe wa kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wa láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pòògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òjìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi òògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsàn wọlé lágọ̀ọ́ ara tòró sàn ká dé kíndà ìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè wa wà ní ṣíṣí sílẹ̀ lọ́jọ́ monday títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé health concern kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́ epo mrs nítòsí bishop phillips academy ìwó ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ìlera ìlera rẹ ṣe pàtàkì àfọwọ́mù tí kì í tú sóde kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń dé lémi o ìyá àta o. ó mò ń bá o. fún mi jẹ̀dí fífà kan fún mi gọ̀ọ́tì ńlá kan sí kékeré ọ̀kan lẹ́nu mọ́jàre. bàbá ọkọ mi tí náà mò ń ṣe o mò ń bọ̀ mo fẹ́ bá ìwé tó tutù dáadáa ní o. ìyé ìwọ náà mà ṣàánú báyìí o. kí ló kẹ̀dẹ̀ ṣe máa nù yìí kẹ̀ náà. mo lọ sí lọ́tà ọ̀tá rẹ̀. mẹ́ta wà sínú abẹ́nú mi báyìí. What is all this rubbish? This man is just taking my time. I'm supposed to be in Lagos by five o'clock and it's just three thirty. ìwọ ọmọkùnrin ọlọ́kọ yẹn ṣe yóò dáa o ẹ fẹ́ gbé wa lọ sẹ́kọ̀ọ́ ẹ wá mu ọtí. má bínú ìyá mi mi ò ní wá yín tí mo kàn fẹ́ sáré dọ̀tí ojú rí ẹ ní ibi tá à ń lọ yẹn jìnnà. Ah, ẹ̀mí ò láàárọ̀ fresh one oh five point nine fm lónìí tẹ́ ẹ bá wakọ̀ ẹ má mutí tẹ́ ẹ bá mutí ẹ má wakọ̀ ẹni wakọ̀ tó mórí délé nìkan ló yọ nínú ewu àní ṣòfò ẹ̀mí tọmọtọmọ. ajá balẹ̀ ajá balẹ̀. ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹpẹtẹ ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rabaji gan. ajá àbálẹ̀ ti bẹ̀rẹ̀ ní rẹ̀gẹ̀dẹ̀ fín. ẹ̀rẹ́ ìtẹ́ gbọ́ lọ́hùn ìfara lásán lásán. gbogbo èèyàn ìfara ni. lásán lásán. wọ́n gbàgbé dán lọ́dẹ̀wò tá a bá padà dé o. èwo mẹ́. oní tá a bá fi padà dé sórí ajá àbálẹ̀. adẹ̀ ti wá dé. kí ló wá fẹ́ ṣe a kàn fẹ́ káròyìn náà ni káàdì yóò sì dùn létí ayé yóò sì jẹ́ ìtẹ́wọ́gbà fún yín etí tẹ̀ sì fi gbọ́ wa etí wò ní ibi tẹ́ mọ̀ náwó sí tó náà jókòó síbẹ̀ hàn a sọ fún yín pé kẹ́ jókòó kẹ́ sì máa gbọ́ wa. ṣé èyí tá a sọ ń gbà a kúrò lórí àkòrí pé tá a bá fún dé kò sí wàhálà ó <laughs> náà la sọ fún yín pé kì í ṣe wàhálà. ìhàlẹ̀ ni ìhàkàn mi <laughs> ni. <laughs> ẹ jẹ́ àlọ́sàgbò òṣèlú ìpàdé e, àpapọ̀ ẹgbẹ́ APC awuyewuye ń lọ lọ́wọ́ lórí ẹ̀ bá a ṣe ń sọ̀rọ̀ yìí kódà ìròyìn gbé pé àwọn gómìnà apá òkè ọya mẹ́ta kan wọ́n ti já ẹgbẹ́ APC gbà báyìí ní ìsìn àwọn ni kọ̀dí alárẹ̀mú kí là á dé ìròyìn rèé o ní ẹ̀kúnrẹ́rẹ́ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ní agbo òṣèlú tí à ń tẹ̀lé wọ́n ní rògbòdìyàn òṣèlú ti ń lọ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ APC wọ́n ní kọ̀mọ̀dáwọ́ dúró o a sì tí ìmọ̀jọ́ tí ó parí torí pé tóntón tóntón eléyìí tí ó tún ṣẹ̀ṣẹ̀ súyọ bí ìròyìn òun náà ni pé ìpàdé gbogbogbò wọn national convention tí wọ́n ń gbáradì sílẹ̀ fún wọn ni ó dàbẹ̀ ń pé kò tí ì lè mú yẹ́ẹ̀sì o torí pé àwọn kan ń pàkúta nínú ìrẹsì convention ọ̀hún táwọn kan sì máa ń mọ̀ sọ pé àwọn ọmọ dàdàkudà convention náà fún yíyan pẹ̀lú tí wọ́n kọ sínú ìwé ìròyìn fún tòórọ́ òní wọ́n níṣẹ́ rí àwọn gómìnà mẹ́ta kanú APC láti apá àríwá Nàìjíríà wọ́n ní wọ́n wà táwọn dúndú o ẹni tó lẹ́rú lọ àwọn làwọn ọ̀ràn san àyà ti ẹgbẹ́ APC nílẹ̀ yìí kò sì sí nǹkan kan tí ọba kọ̀ láti gbáwájú àwọn kọjá tí yóò mú yes wọ́n ní ṣe bóṣù tí ń bọ̀ February òun náà ni wọ́n sì ń fọkàn sí fún ìpàdé gbogbogbò APC tí à ń sọ yìí àmọ́ ìlọ́bìlọ́kòkò ti bẹ̀rẹ̀ kúbẹ́kúbẹ́ òṣèlú ó ti bẹ̀rẹ̀ torí pé wọ́n ní àwọn gómìnà tí ń bẹ lábẹ́ àbúradà APC kan eh, lásìkò yìí ìrètí tiẹ̀ ń wà wípé wọ́n ti pèpàdé kan pọ̀ pẹ̀lú ààrẹ Muhammadu Buhari tí wọ́n sọ wípé àwọn fẹ́ bá ààrẹ Muhammadu Buhari sọ̀rọ̀ lórí convention tí ń bọ̀ lọ́nà yìí àtàwọn nǹkan kan tí ń dùn àwọn lọ́kàn tọ̀rọ̀ kan fi ń gbé wọn lọ́kàn fúkẹ́ fúkẹ́ fúkẹ́ fúkẹ́ fúkẹ́ ṣe ra àwọn APC gómìnà tí àwa ń sọ yìí wọ́n ní wọ́n ti fi àtẹ̀jáde circulars lóríṣiríṣi wọ́n ti jù ú sí ìgboro eh, sáwọn ibi tí wọ́n ti ń. Si tí wọ́n ti ń jókòó sọ pé àwọn fẹ́ẹ́ fi kùn lukùn láti sọ̀rọ̀ APC àwọn gómìnà yìí ti ju sẹ́kúlà síbẹ̀ pé èyí tẹ́ bá ń sọ mẹ́un tẹ́ ẹ̀ sọ tinú àtẹ̀jáde àṣé ìdàkejì ọ̀rọ̀ òun lẹ́yìn ń sọ o ṣé wàá rẹ̀ nìkan tí máa ń yọ ọ̀rọ̀ gbọ́ láti aso villa ní ọ̀hún ó ṣàlàyé ó ní Vanguard ṣe é fẹ́ gbọ́ ó dàbẹ̀ pé convention tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe nínú APC yìí ó dàbẹ̀ pé yóò forí sọta so torí àwọn gómìnà mẹ́ta tí à ń sọ ìkanran jágbọ́n ni wọ́n ní agbo òṣèlú orí wọn wà ń bẹ̀ bíi kàásì nǹkan tán bá ní kọ́ wá yọ̀ wá tán bá ní kọ́ lọ́nu APC yọ̀ lọ ni o fún ìdí èyí ẹ jẹ́ kí amọ̀dá kí lórí ọ̀rọ̀ convention tí ń bọ̀ lọ́nà yìí ó ní wàhálà ńlá àbí kí ni wọ́n pè ní serious crisis ah. bí wọ́n bá sọ pé serious crisis wàhálà wàhálà nù ṣé wàhálà nù pé wàhálà ńlá ń nínú ẹgbẹ́ APC bí a ṣe ń sọ̀rọ̀ yìí èmi ò sì rò pé àwọn gómìnà tí wọ́n sọ pé àwọn fẹ́ẹ́ ṣèpàdé pọ̀ pẹ̀lú ààrẹ igan ìrò pé pàdé wọn padà wáyé o torí ọ̀pọ̀ àwọn gómìnà APC inú wọn ò dùn inú wọn ò dùn wípé àwọn gómìnà mẹ́ta tá à ń sọ yìí nìkan ló ń dẹ̀bi ti àyà ti ẹgbẹ́ ẹnìkan yìí sì ń ṣàwádé ẹnìkan yìí jáwádé náà ìròyìn yẹn pọ̀ àmọ́ ń gbà ó jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ṣẹ̀ wọ́ ni ẹ̀yin náà bẹ́ẹ̀ bá dojú ìwé karùn-ún ìwé ìròyìn Vanguard fún tòní ẹ gba balance ẹ bá a ṣe ń tẹ̀síwájú. ọ̀rọ̀ àìtẹ́ jẹ́ ká tẹ̀síwájú níwọ̀nba àgbà tó jẹ́ pé agbo òṣèlú ibẹ̀ lọ bá wọlé hùn ẹ kémi náà gba ibi ìwọlé nínú ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ẹgbẹ́ alábùradà gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers ó wá sí Ìbàdàn lánàá kódà ó wá ṣe àbẹ̀wò sí akẹgbẹ́ rẹ̀ ní gómìnà Ṣèyí Mákindé níbẹ̀ ni ọ̀rọ̀ ti ń jábọ́ lẹ́nu Nyesom Wike ó wí nǹkan o ilẹ̀ kúnbẹ̀ẹ́ gómìnà ti ìpínlẹ̀ Rivers ó ti sọ pé ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ní ìpinnu wọn lórí ibi tí wọ́n bá ti fa ọmọ oyè yọ lẹ́ni tí yóò díje fún ipò ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà nínú ẹgbẹ́ alábùradà ó ní àwọn máa fojú wò ó bó ni ọkàn ọmọ Nàìjíríà kí ni kí wọ́n ń fẹ́ o kí ni ọmọ Nàìjíríà kí ni tí wọ́n ń sọ ó nítorí pé ètò ọmọ Nàìjíríà bá ń fẹ́ làwọn ó ṣe o àti pé ta la kalẹ̀ tí ó jẹ́ ẹni tí yóò lè jáwé olúborí nígbẹ̀yìngbẹ̀yìn fún orílẹ̀-èdè nàìjíríà nígbà tí ó mọ̀ sọ̀rọ̀ lákòókò tó kó àwọn èèyàn kan sòdí wá sí ìpínlẹ̀ ọ̀yọ́ láti wá kí gómìnà ṣèyí mákindé nínú ilé ìjọba tó wà nílùú ìbàdàn wíkẹ́ ló sọ pé ẹgbẹ́ people's democratic party pdp ó ní ó ti mọ̀ pé ọmọ nàìjíríà inú wọn ò ní dùn sí ẹgbẹ́ yìí tó bá ṣe pé àwọn bá lọ rèé ṣe ọmọ òye yàn táwọn bá lọ rèé mú ìmúkùmú ní ẹni tó ṣe pé yóò tún jẹ́ káwọn ó fìdí rẹmi nínú ètò ìdìbò ọdún 2023 ó ní ó wá jẹ́ nǹkan tó pọn dandan wípé gbogbo àwọn táwọn wà nínú ẹgbẹ́ òṣèlú PDP yìí kí ìmọ̀ àwọn jọ ó ní bí ìmọ̀ àwọn bá ti jọ ẹ wò ó èyí ni ó fáwọn láǹfààní láti jẹ́ kọ́mọ Nàìjíríà kí ó mórí bọ́ nínú ìṣàkóso bìlísì tí ń bẹ níta evil administration ìní tó pé gẹ́gẹ́ bí ẹ ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune olóyè kò yé yín wípé ibi tí èèyàn kan tó ti fẹ́ díje tí ó ti wá à ó ṣe pàtàkì ní tòótọ́ ṣùgbọ́n èrò ọkàn gbogbo wa kò tiẹ̀ lè jọra ni ìwọ sọ pé ká e sókè àwọn kò ní ká e sílẹ̀ ni ẹ̀yin kò ní ẹ fà sáàrin ni ẹ̀yin kò ní ẹ jẹ́ kó dúró sójú ibi tó wà ẹ wò ó nínú òṣèlú ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé agídí o ibi báyìí nìkíní kan ti gbọ́dọ̀ ṣẹlẹ̀ ó ní ngbà tí ọba fi parí á ni gbogbo wa ó jọ wá fi ojú wò ó kí n lọ ọmọ nàìjíríà ń fẹ́ ní PDP fẹ́ ṣe lákòókò tá a wà yìí báwo la ṣe gbọ́dọ̀ jáwé olúborí nínú ètò ìdìbò ètí ìbọ̀ yìí eyín gangan ló ṣe pàtàkì sí àwa o eyín ta la fà kalẹ̀ ta ni eyín òun yẹn gangan nǹkan ní iṣu oníṣẹ́ ẹ̀gbọ́n ayẹ̀kájọ jókòó ká forí korí ni ó lè mi ò fẹ́ sọ wípé kí wọ́n máa gbé ẹni tí ó díje bọ̀ wá sí gúúsù lórílẹ̀‐èdè Nàìjíríà ó là á ti wí àti ọ̀pá àfẹ́ bẹ́ẹ̀ ó ń ṣùgbọ́n tí fi ọmọ nàìjíríà tí ọba lọ síbẹ̀ hàn kẹlẹ̀ wa ni ká ṣe torí náà a gbọ́dọ̀ fọwọ́ lé ọkàn ọmọ nàìjíríà wò báyìí ibi ọba tọkàn ọba ti ń mí gúlegúle sí ọ̀nà ibẹ̀ la gbà lọ ibẹ̀ la sì gbọ́dọ̀ ti mú ọmọ òye ó ní ọmọ nàìjíríà gbọ́dọ̀ tẹ̀síwájú kí wọ́n má jìyà bí wọ́n ṣe ń jẹ́ yìí o ó ní ọlọ́run gangan ò ní foríjì PDP hmm. táwọn bá lọ sí ọmọ òye táwọn bá lọ sí mú nítorí pé àsáfẹ́kọ́ ọmọ òye kọ́ wá láti apá àbìkan báyìí ìròyìn ń gùn díẹ̀díẹ̀ làwọn ọmọ mú kó mbẹ́ ká má bàa da láṣẹ jù. àbí ẹ Umahi yọnu tọ kan. ọyọ hmm. ok ẹ èmi ò wá mẹnu débẹ̀ ìwọ náà ìwọ náà mú. ok hmm. torí agbo òṣèlú ó gùdùgùdù lásìkò yìí ibi mo ti á rí ìròyìn Umahi mo wá tún rí kan ní ìpàkọ́ ẹ̀ wọ́n ní ngbà ìgbìmọ̀ Olúbàdàn ń jókòó Olúbàdàn council wọ́n ní sẹ́nitọ̀ ládọjà wọn ò yọjú hmm. Hmm, lẹ́ẹ̀kan sí i ìyálóde ilẹ̀ ìbàdàn náà hmm, ìyálóde ilẹ̀ ìbàdàn náà ò sí ń báyìí ẹ̀ bá yọ. ayé rẹ̀ ó yọ again ayé rẹ̀ ó yọ ẹ sọ pé. awe. <laughs> all right umahi ni mo ti lọ rí ààrẹ buhari o <laughs> mo sì ti sọ pé èmi náà fẹ́ dupò ààrẹ ní twenty twenty three ẹni tí í ṣe gómìnà ẹ̀bọ̀nyìn ìpínlẹ̀ ẹ̀bọ̀nyìn Dave Umahi ó ti lọ rèé sọ fún ààrẹ Muhammadu Buhari láti fi èròǹgbà rẹ̀ hàn láti díje dupò ààrẹ lábẹ́ àsíá APC ní 2023 ọdún tí ń bọ̀ náà ní 2023 Umahi lọ sọ fáwọn oníròyìn tí máa ń lúgọ sílé ìjọba Àbújá eh, wípé tọ̀ ẹ fẹ́ béèrè torí ńgbà tí ń sojú tó kí tó kí ńgbà òun wọlé lọ́tọ̀ ààrẹ lọ́hùn a mọ̀ pé bí n bá padà jáde ẹ fẹ́ béèrè béèrè èmi rèé mo ti ṣe tán pẹ̀lú ààrẹ mo ti parí ìpàdé kí lè á fẹ́ béèrè àwọn oníròyìn ilé ìjọba ní presidential villa làbújá ní wọ́n bi léèrè pé kí ni ìpàdé tẹ́ ẹ lọ ṣe pẹ̀lú ààrẹ muhammadu buhari ń táwa náà fẹ́ bí náà a sì fẹ́ kẹ́ ẹ jábọ̀ fún wa gómìnà ní tọ́ọ̀ yíyọjú sí ààrẹ Buhari ni pé mọ́lọ́fí tó wọn ní etí tààrà nílànà ẹnìkan ìyọjọ́yọ́ wípé mo fẹ́ gbé àpótí ìbò mo fẹ́ dupò ààrẹ ní 2023 mo ti sọ fún ààrẹ pé èmi náà ní gbogbo ohun tó pè fún àti pé àwọ̀ mi kájú òlò láti dupò ààrẹ tukọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tẹ̀sẹ̀ bọ bàtà tí Buhari bá bọ́lẹ̀ ní 2023 tí ó sì ṣe rẹ́gí ẹsẹ̀ mi ohun tí mo lọ rèé sọ fún ààrẹ nínú ìpàdé tí a ṣe nu ṣebí ìyọjú sí ààrẹ yìí òun náà ní wáyé tí ò tí ì ju wákàtí mẹ́rìnlé péré wákàtí mẹ́rìnlélógún péré lọ tí í ṣe ọjọ́ kan péré tí aṣíwájú APC gangan aṣíwájú Bọ́lá Tinubu táwọn náà yọjú sí Aso Villa lọ́ọ̀rì bá ààrẹ sọ̀rọ̀ sọ fún ààrẹ páwọn náà fẹ́ dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o àwọn fẹ́ jígbó gba tíkẹ́ẹ̀tì àti sojú APC nínú ètò ìdìbò ààrẹ 2023 kejọjọ́ kan lọ ni Umahi náà tún ṣe kọ́sọ́ bọ́ sí yàrá rẹ̀ láti lọ rèé sọ fún Babáńyẹ̀wò pé òun náà tún fẹ́ dupò ààrẹ o Umahi sọ fóníròyìn pé mo sọ̀rọ̀ gidi gan ilẹ̀ kún ọ̀rọ̀ pọ̀ núwe kọ́bọ̀ kọ́ lọ̀rọ̀ tí mo bá rẹ sọ o ó kúnlẹ̀ rẹ́kẹrẹkẹ ni oníròyìn wa ń bi pé kí làárẹ̀ wa fi dá yín lòun ńgbà tẹ́ sọ fún ọ Dave Umahi ni ààrẹ sọ fún mi pé kí n lọ rèé bá àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà kí n lọ rèé béèrè fún àtìlẹ́yìn wọn lẹ́yìn ìyẹn kò sọ̀rọ̀ mọ́ ṣẹ́yìn rántí ṣẹ́ ìgbàgbé ṣẹ́ ìgbàgbé ṣẹ́ rántí pé lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá November seventeenth ọdún twenty twenty one ọdún tó lọ níwé ìròyìn Punch jábọ̀ fún aráyé pé Umahi ti kúrò lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP ó ti ju àbúrà dànù ó ti hàn gbálẹ̀ ó bọ́ sínú ẹgbẹ́ APC nu ńgbà tó tún di ọgbọ̀n ọjọ́ oṣù kọkànlá November thirty eight ọdún twenty twenty one Umahi tún bọ́ sí gbangba pé wọ́n parọ́ mọ́ mi ni o wọ́n parọ́ mọ́ mi ni o èmi ò kó ònú ẹgbẹ́ PDP o ìbọ́sẹ̀gbẹ́ APC o kìnnìkan kìnnìkan ah ńgbà ò tún yá tí gbogbo ẹ̀ wá fẹ̀jú kẹ̀kẹ́ tí Umahi kúkú abọ́sẹ́gbẹ́ APC tààrà ló kúkú wá sọ fáyé pé àdẹ̀tún fi yẹn àdẹ̀tún fi yẹn bíbọ́ tí mo wá bọ́ sínú ẹgbẹ́ APC mo bọ́ sínú ẹgbẹ́ APC láti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó súnmọ́ wájú ni ìgbésẹ̀ mi ó sì wà lórí pé nínú PDP tí mo ti ń bọ̀ wọn ò ṣe dáadáa o wọn ò ṣe dáadáa rárá ń bẹ̀ kò sí ìdájọ́ òdodo ojúṣàájú sì pọ̀ lọ rẹ́kẹrẹ́kẹ nínú PDP ẹ̀yìn bílẹ̀ yìí ọ̀bá gbé ni a sì gbalẹ̀ ẹbòmíì lọ nílànà tẹ́mi fi ṣe bọ́ sínú APC o kì í ṣe torí pé mo wá dupò ààrẹ torí pé mo fẹ́ dupò ààrẹ kọ́ mo ṣe bọ́ sí APC ń tọ́sọ lọ́jọ́ náà lọ́hùn àmọ́ ńgbà tó di lánà ọ̀rọ̀ tún ti yí ọ̀rọ̀ yí lánà ọjọ́ ìṣẹ́gun nígbà tí àṣírí padà tún pé Umahi ti lọ sọ fún ààrẹ pé òun ó dupò ààrẹ wọ́n ní ńgbà wọn bí pé gbogbo ń tẹ́ wá ń sọ látijọ́ ikọ̀ wa múra wọn ẹ ṣe padà yọ sí bọ́ńbọ́ pé ẹ padà fẹ́ díje ó ní ẹ anyway èmi sọ fún ààrẹ Muhammadu Buhari wípé ohunkóhun tí ìbá jẹ́ ìpinnu ẹgbẹ́ APC torí pé ẹgbẹ́ lọ̀gá ẹnikẹ́ni ntí ìbá jẹ́ ìpinnu wọn lórí ta ni wọ́n fún tíkẹ́ẹ̀tì ní ìfaramọ́ èmi ò ní ní mọ̀nàfìkì àbí àbòsí kankan lórí bẹ́gbẹ́ bá ṣe fẹ́ ṣe nǹkan ẹ̀ àmọ́ èròǹgbà tèmi mọ lọ́rẹ̀ẹ́ fi hàn pé èmi ò dupò ààrẹ o torí kò sẹ́ni tí mọ́ńdàlá ò wù mo sì gbàgbọ́ wípé bí ààrẹ Buhari bá kú olóróyè tírú mi bá bọ́ síbẹ̀ ha Nàìjíríà yóò débi ògo tá à ń fẹ́ ní rẹpẹtẹ ni èròyìn yẹn jù bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ́kẹrẹ́kẹ́ ojú ìwé kẹjọ ìwé ìròyìn punch wọn kọ sí. ọ̀dà ìròyìn tó fẹ́ mẹ́nubà lẹ́ẹ̀kan tó ní báyìí bá wà mo fẹ́ sọ pé ìjọ mi ayé amọ̀wà tí ò ní sọ̀rọ̀ hmm. ọ̀rọ̀ amọ̀wà tí ò ní sáyè àyè hmm. wà báyìí o ọ̀rọ̀ sì wà o ọ̀rọ̀ wà lé àtètè kọ́ sí o ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ẹ̀dá àmọ́ ọ̀rọ̀ tí wọ́n kọ sínú òwe ìròyìn láàárọ̀ yìí ni la fẹ́ kà gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ̀rọ̀ báyìí o wípé ọ̀pá pàpàǹdà bádìí abá gorí ẹyin wọ́n ní yọ pàǹdà ni wípé kí àwọn tó wà nídìí ètò oyè ilẹ̀ Ìbàdàn kí wọ́n padà síbi tí ètò yìí wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ alright okay. gómìnà Ṣèyí Mákindé ní àná òde yìí iná ni ó fi ọ̀rọ̀ awuyewuye wọ̀ síbì kan lórí tani ni yóò bọ́ sí orí oyè Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn báyìí pẹ̀lú ọ̀rọ̀ tó jáde lẹ́nu rẹ̀ wípé òun ò ní jẹ́ kí wàhálà kankan kó ṣẹlẹ̀ mọ́ títí ayé lórí ètò oyè ti ilẹ̀ Ìbàdàn ó nítorí pé ibi tí a ti pilẹ̀ rẹ̀ lòun fẹ́ kí gbogbo àwọn ìjòyè kí wọ́n padà sí báyìí ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé awuyewuye èyí tí àwọn èèyàn kan tí wọ́n gbé dìde látàrí ti oyè èyí tí ìṣàkóso àná tí wọ́n gbé àwọn àgbà oyè ilẹ̀ ìbàdàn sí ipò ọba àlàyé ní nǹkan bíi ọdún bíi mẹ́rin sẹ́yìn wọ́n ní èyí tí kábíyèsí tó gbéṣẹ̀ ọba Sàlíù Adétúnjì Ajé Ògúnwùsì tó takulé lórí pé àníṣe eléyìí ò ní wáyé lójú ti àwọn o báwọn bá sí mẹ̀mọ́ ẹ̀ lè ṣe ń tọ́ bá wù yẹn gómìnà pé lórí ti kábíyèsí takulé lórí hùn làwọn náà dúró lé báyìí o hmm. nígbà tí gómìnà ọmọ tẹ̀ síwájú ní ààfin kábíyèsí ajé ògúngúnnísọ̀ níbi tó ti lọ rèé kí wọn pé a kú lédè bàbá o nígbà tó ń sọ̀rọ̀ nínú ààfin ló ní ìṣàkóso tó ń o òun ò rí dájú wípé títí ayé kò tún ní wáyé mọ́ ni awuyewuye kankan kò ní mọ̀ súyọ lórí pé ta ni yọ wà ní ipò ẹni tí ó bọ̀ sí ipò tí kábíyèsí tọba ti ń gbéṣẹ̀ báyìí ó ń sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ àríjẹ nímọ̀ dàrú tó ṣe pé ibi wàhálà ibi kọ́bàjẹ́ kọ́bàjẹ́ là máa bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó ní ẹ̀yin ọba fẹ́ràn ara rẹ o kó yáa dúró síbi tí kábíyèsí sọ pé òun dúró sí o ó tún fi kún pé ìṣàkóso tó ń báyìí òun ó dúró lérí àwọn àpọ́nlé àti iyì tí ń bẹ lára ètò oyè ti ilẹ̀ ìbàdàn láti ọjọ́ tó ti pẹ́ náà ni tó ní kábíyèsí olúbàdàn tó gbéṣẹ̀ wọ́n sọ wípé àwọn ọ̀fẹ́ ibẹ̀ làwa náà wá dúró lé o látàrí eléyùn wọ́n ní àwọn ó sòkò kábíyèsí ilẹ̀ omi tìtì o wọ́n ní state barrier làwọn ò fún kábíyèsí àjẹ́ ògógúnnísọ̀ ó ní gbogbo àwọn èèyàn léyìí tí wọ́n wá wàhálà káàkiri tó jẹ́ pé kò yẹ kó sí wàhálà bíi tí ìwùkọ́ mọ̀ ẹni ọba wa fẹ́ràn ara rẹ̀ wọ́n ní kóun náà kó dúró sí igun bíi tí kábíyèsí Adétúnjì ajé òkúngísọ̀ tí wọ́n dúró sí ó ní òdodo ni bàbá dúró lé lórí o ó ní tí kì í bá ṣe lórí òdodo bàbá ò ní gbójú gbóyà bẹ́ẹ̀ kó sì tójú òǹkà mẹ́sàn-án kà pé àní èmi ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni bàbá sì dúró títí bẹ̀ tó fi mí èmi ègbẹ̀ ó ní látàrí eléyùn ẹ jẹ́ káwa náà ká dúró sórí ibẹ̀ tá a bá fẹ́ kálàáfíà kó máa jọba ó ní ìtàn ilẹ̀ Ìbàdàn ẹ wò ó bí wọn bá kọ́ kọ́ kọ́ kọ́ ó ní kò lè kún tí wọn bá máa fi ti bàbá ẹni tó gbéṣẹ̀ yìí kábíyèsí ọba Sálíù Adétúnjì Ajé Ògúngúnnísọ wípé ó dúró sórí òtítọ́ oníbi yẹn bá kọ ìtàn lẹ́bàdàn tí wọn ọba máa kọ́ sí oní ìtàn àbòsí ti wà níbẹ̀ ni látàrí eléyìn ohun gbogbo àwọn tó jẹ́ àgbọ̀yé ilẹ̀ Ìbàdàn ẹ padà sí ìpìlẹ̀ ẹ padà sí ti ìpìlẹ̀ṣẹ̀ ní ètò oyè ilẹ̀ Ìbàdàn tí kì í sábà mú awuyewuye dání hmm. ìròyìn ń go ọ̀pọ̀ o hmm. àmọ́ kàkà díẹ̀ kàmẹ́nu kò ní. àlọ́ bá ẹ ajá balẹ̀ ń tẹ̀ síwájú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ̀wé ẹ̀ náà la ṣe ń kà á ẹ bá ojú aago yín aago mẹ́sàn-án lọ́kọjá ìṣẹ́jú mẹ́rìnlá àti ìṣẹ́jú àyá wíníwíní díẹ̀ báago yín ọ̀bá wí bẹ́ẹ̀ ẹsẹ̀ lẹ́ẹ̀kan náà o ẹ wá láǹfààní àti bọ́ sí ẹ̀ka abánidọ́rẹ̀ẹ́ níkànnì ayélujára Facebook Live Fresh FM gẹ́gẹ́ bí a ṣe máa ń ràn yín létí o ẹ bọ́ síbẹ̀ bẹ́ẹ̀ yín ọ̀bá tí láìkí péjì wa ẹ̀ la bẹ́ẹ̀ bá tí ìfọ́lù péjì wa ẹ̀ fọ́ ọ kí ohun gbogbo kó lè bá a rí bá a ṣe ń fẹ́ ẹ wá ṣí àjà àbalẹ̀ kọ́ kárí ilé kọ́ kárí oko lágbo ètò ọrọ̀ ajé <laughs> àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tọ́rọ̀ yé nípa ọrọ̀ ajé ti sọ pé lọ́dún 2022 yìí ọrùn epo ọyẹ̀ la sì so kádàrà nàìjíríà mọ́ àti ìríyàrá mi bá wọ̀ ọ́ wow àwọn tí máa ń ṣe ìwádìí nípa bí nǹkan ṣe ń lọ lórí ọrọ̀ ajé ọ̀kanú ògúnná gbòǹgbò wọn Lukman Otunuga ló ti sọ pé àgbọ̀nrín èsì ni Nàìjíríà sì ń jẹ lọ́bẹ̀ nípa pé ọ̀nà ẹyọ kan oṣo tó jẹ́ olúborí ọ̀nà tí owó ń gbà wọlé tá a jọ gbẹ́kẹ̀lé òun náà ni ọyẹ̀ epo ó bí ọ̀bẹ̀wò epo bá ti dín lọ́jà àgbáyé ọrọ̀ ajé nàìjíríà dín ní nàìjíríà nu ó ní ó dìgbà tó wo epo bá tún gbẹnu sókè lọ́jà àgbáyé ìgbà yẹn náà lọ́rọ̀ ajé nàìjíríà ó tún gbé pẹ́ẹ́lí ní nàìjíríà ó ní sẹ́ wá ríru báyìí njó la ṣe bẹ́ẹ̀ dànà ó ní àwọn orílẹ̀-èdè àgbáyé yòókù tí wọ́n mọ̀ pé kágbàdo tó dáyé nǹkan kan lẹ́dí ẹ jẹ àwọn ti wá odó míì dá ọ̀run lásì yàtọ̀ sí ọ̀nà ẹyọ kan oṣù tí owó ń gbà wọlé ó ní àmọ́ ní nàìjíríà àṣà tá a mọ̀ dá ni pé ṣé oil price ti high lọ́jà àgbáyé bí wọ́n bá ló ti high àtúnmí kanlẹ̀ pé àdópẹ́ ṣé ó ti low lọ́jà àgbáyé bọ́n bá ní ó ti low àtúmọ̀ sá kàbàkàbà sáré tirẹ́là kọlu kẹ̀kẹ́ ó ní gbogbo ìlànà ètò ètò òṣùná tàjọ tí báńkì àgbà ilẹ̀ wa Central Bank of Nigeria tí wọ́n ń gbé lórí owó náà àwọn náà kọ̀ ká kọ̀ lá òun náà ní gbogbo ètò yìí lọ ń já sí fún àwọn náà ó ní lọ́pọ̀ ọgbà wọ́n sọ wípé ẹ jẹ́ ká mójútó ìlànà pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèrè sí tiwa ibi wọ́n ti mójútó ó ní táwa náà tá a pa á kó sínú àpò pọnmílẹ̀ dòǹgbẹ foreign reserve wa yóò bá tún jò ó ní bó bá tún ti jò wàhálà tún dé bá ọrọ̀ ajé ó ní ṣe bá a ṣe máa bá yí ní twenty yìí tó pé ọ̀yẹ̀ nìkan náà la fi kádàrà nàìjíríà kọ́ lọ́rùn ó ní bó bá jẹ́ bẹ́ẹ̀ èèmọ̀ ni pàápàá jùlọ bó ṣe jẹ́ pé coronavirus gan ó ti wà kánámọ́ gògóńgò ọrọ̀ ajé gbogbo orílẹ̀-èdè àgbáyé lápapọ̀ èyí wọn wá jẹ́ pì tó lu pọ̀ àti pọ̀ tó lu pì fún ìlànà ọyẹ tiwa ní àhín o ìròyìn yẹn ọ̀pọ̀ fígọ̀fígọ̀ àwọn fígọ̀ abàmì pọ̀ hmm. ẹ lọ gba balance. ọ̀dà àtúnyà bàrà tó di agbo tí òṣèlú lẹ́ẹ̀kan sí báyìí látàrí ta ni yóò bọ́ sí ipò ààrẹ lọ́dún 2023 báyìí ọ̀rọ̀ dé hùn ọ̀rọ̀ mọ̀mọ́ pé èsì jẹ́ ọ̀ báyìí o láàrin Tinubu àti Ọ̀ṣínbàjò ta ló sọ bẹ́ẹ̀ màmú. ó jẹ̀gá ìlówó bẹ́ẹ̀ wọ́n ní ọmọ nàìjíríà ní kùtùkùtù ọjọ́ ajé ìjẹta òun náà ni wọ́n bẹ̀rẹ̀ sí fèsì lérí gbangba kedere ìta léètí ẹni tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ èkó aṣíwájú bọ́lá ahmed ní orílẹ̀-èdè nàìjíríà tó bá di ọdún 2023 wọ́n ní lẹ́yìn tí ó ṣe ìpàdé pẹ̀lú ààrẹ muhammadu buhari nínú ilé agbára tó ní aso villa ní abuja lọ́hùn-ún ẹni etí ṣe ìkànkùgbò ọmọ ẹgbẹ́ òṣèlú apc yìí ló sọ fún àwọn oníròyìn nínú ilé ìjọba wípé òun ti wá so èròǹgbà òun fún ààrẹ wa Muhammadu Buhari o wípé ó wo ní o kó náà tẹsẹ̀ bọ ìdíje fún ipò ààrẹ ní ọdún 2023 lẹ́yìn ìgbà tí ẹni tá a wá ń wí ìtọ́sọ tiẹ̀ tán ni ó di pé ọmọ Nàìjíríà èèkàn àti àwọn tó ń jẹun lẹ́nu nídìí òṣèlú wọ́n bẹ̀rẹ̀ ń sọ tiwọn káàkiri wọ́n ní ìgbà tó náà mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀rọ móhùnmáwòrán kan ní ìlú Àbújá ẹnìkan tó náà mọ̀ wòye bí nǹkan ṣe ń lọ láwùjọ wa Mahmood Jega ó ti sọ ọ́ wípé ṣe é wá rí báyìí wọ́n ní borí àgbò ọ̀bá wọ kòtò wọn là méjì ni nínú ọ̀rọ̀ dé dúró báyìí o láàrin Tinubu àti ẹni tó ti jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Yẹmi Ọ̀sínbàjò tó jẹ́ wípé nǹkan kan ẹyọ kan ṣoṣo òun náà ni wọ́n sì ń fẹ̀jú tòótó mọ́ báwo lè yàn mẹ́ta yóò sì dúró ní méjì méjì ńlọrọ dé dúró báyìí o ṣùgbọ́n nígbà tí Mahmood Jega tẹ̀ síwájú ó ní àti ìlè báyìí o pé bóyá Tinubu ọgbà pé kó tún jókòó níjókòó bàbá ogun fún ìgbákejì ààrẹ wa pé kọjá kó tẹ̀síwájú o ó kúkú ti ṣe ìgbákejì ààrẹ fún lọ fún bí ọdún mẹ́jọ nísìn kí ni tí ó dùn tó kọjá kó máa gbé ìrírí rẹ̀ kó máa gbé nso wọnú ètò ìṣàkóso gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òní ta ló ń tọ̀ ohun tí ó wà láyà tí ọlọ́run bá Tinubu pé ọyá o bàbá ẹ̀yin afọbajẹ ipò afọbajẹ náà ní kọ́ ọmọ wàǹso títí ayé ta ni yọ lọ bá Yẹmí Ọ̀ṣínbàjò lẹ́ni tó ti wà ní ipò amúgbálẹ́gbẹ̀ẹ́ igbákejì ààrẹ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn wípé kó náà tiẹ̀ tọ́ kínní ìwò ọwọ́ akẹ́ntì ọ̀bọ̀ sáàrin àwọn méjèèjì tí ó sọ̀rọ̀ àmọ́ gbogbo ẹ̀ ọ wà lọ́wọ́ o Mahmood Jega ló sọ̀rọ̀ náà jáde. tọ́ ẹ jẹ́ lọ sí ojú ìwé ìkejìlá Vanguard agbo òṣèlú òun náà ni a sì wà àbẹ́ ah, ti sọ̀rọ̀ twenty twenty three nkànlẹ̀kùn gbọ̀ngbọ̀n kí ló sọ ẹjẹ́ àjọgbọ́ pọ́tà ló ti sọ pẹ̀lú bí ètò ìdìbò gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà bí a ṣe ń retí pé yóò wáyé ní ọdún tí ń bọ̀ twenty Senator Magnus Abe ti sọ̀rọ̀ ní àná òde yìí pé èyíkéyìí ah, olùdíje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè wa tí bá ń polongo tàbí tí ń fajú wa mọ́ra tí wàá fi ń kún wípé èmi ọmọ èmi ò fẹ́ràn owó nífẹ̀ẹ́ràn àṣetánì èmi èsì so níjẹkújẹ alájẹbánu ó ní etí bá ti ń sọ ọ́nù wọn wípé i am not corrupt i am not corrupt i don't like money i don't like money <laughs> ó ní ẹ yàgò fún jàǹkóríkọ abojú tókítókì ni torí pé wọ́n kàn fẹ́ fi àwọn ọ̀rọ̀ báwọn wọ́n fẹ́ fi gbé èèyàn mọ́ra ni mínísítà tẹ́lẹ̀ ẹni tí í ṣe mínísítà lásìkò yìí fún ìgbòkègbodò ọkọ̀ Rotimi Amichi lórí tẹlifíṣàn uh, orílẹ̀-èdè wa Nàìjíríà National Television bíi ọdún mẹ́rin sẹ́yìn òun náà ni wọ́n sọ pé ó sọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan àtàwọn ọ̀rọ̀ kan eléyìí tó ní í ṣe pẹ̀lú ọfà ọ̀rọ̀ tí àbí wá padà ta sí apá ọ̀dọ̀ ẹ̀ lásìkò yìí ṣe àmọ́dún òjìnà ní kẹ́ni mọ́mí ìbùsùn jẹ àmọ́ àbí wọ́n ní ó kan sára sí Bọ́lá Tinubu gẹ́gẹ́ bí ògúnná gbòǹgbò ọmọ orílẹ̀-èdè yìí táwọ̀ ẹ̀ kájùlù tí ọmọ ti ń ṣe tó sì jẹ́ pé bí a bá fi ṣe ààrẹ ní ọdún 2023 ó ní ha ó ní ohun gbogbo ṣeé ṣe kí ọlọ́ba ṣe fẹ́ ní orílẹ̀-èdè yìí o nígbàtí àbí ọmọ sọ̀rọ̀ nípa irú ta ni ààrẹ tí orílẹ̀-èdè Nàìjíríà gan nílò ní ọdún 2023 ó ní tó ṣe pàtàkì ní wípé àfẹ́ ẹnikẹ́ni tí yóò sọ pé òun ò fẹ́ràn owó òun ò fẹ́ràn owó láti súnmọ́ iléeṣẹ́ ààrẹ presidency àbí pé òun fẹ́ jẹ ààrẹ a nílò aṣíwájú eléyìí tí ọ̀rọ̀ owó yé dáadáa tí àlùdí àpadé owó tí ó yé dáadáa ju àwọn kan tí ọkàn mọ́ fi dúdú bo funfun lójú fún wa àbí fi funfun bo dúdú pé àwọn ò láìkí owó àwọn corrupt ń sẹ́ ọ́ eléke ni ẹ́ eléke ń rọ́ funfun báláwo òun náà ni gbogbo wọn ẹni tó mọ bá a ṣe pawó wọlé ẹni tó mọ bá a ṣe náwó sí orílẹ̀-èdè nàìjíríà ẹni tó mọ ikú tó pa owó irúfẹ́ ẹni bẹ́ẹ̀ la nílò ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà lónìí láti gbógun ti àwọn wàhálà àti là lórí ọ̀kan ọ̀jọ̀kan tí ń bá nàìjíríà tí ń bá wọn fínra tí ń bá wàá fínra ó ní gbogbo i don't like money i don't like money ẹ má jẹ́ kẹ́ni ọ̀wọ́n wá láti wá rọ̀ọ̀nù kọ́ńtírì wa o àmọ́ ẹni tí ẹ bá rí pé ọ̀rọ̀ owó yé òun náà ní kẹ́ ẹ jẹ́ ká gbé síbẹ̀ ìròyìn yẹn ó deep gan o ó ní mo deep gan o àkà eh. legit ni. àpẹ́ àníkà tẹ̀síwájú síwájú. ọ̀yà ẹ jẹ́ kájọ mọ̀ nsọ ní ìpínlẹ̀ ọmọlúàbí ìpínlẹ̀ ọ̀ṣun ni o ọ̀ṣun twenty twenty two ìní àkórí ìròyìn yìí wọ́n ní àwọn ọ̀rẹ́ oyetola wọ́n lọ rèé bá gba ìwé láti díje fún ipò gómìnà àwọn tó jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC àti àwọn tí wọ́n jọ ń ṣe ìṣàkóso pẹ̀lú gómìnà Gbóyèga Oyètọ́lá ṣe ni wọ́n kó agbádá tí wọ́n da agbádá bolẹ̀ lọ sí olú ilé ẹgbẹ́ òṣèlú APC ní Àbújá lánàá òde yìí ni o láti lọ rèé bá gba fọ́ọ̀mù pé mo fẹ́ díje fún ipò gómìnà ẹni tó léwájú nínú wọn òun náà ni sẹ́nitọ̀ tí ń sojú àárín gbùngbùn ìpínlẹ̀ Ọ̀ṣun Àjíbọ́lá Bashiru wọn ni àti àwọn èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún tí wọ́n pera wọn ní Friends of Oyetola àwọn làwọn ọ̀rẹ́ Oyetola ti ń fẹ́ rere fún ní tọ̀sán tòru wọn ni àwọn gbé ìgbésẹ̀ yìí o láti rí dájú wípé àwọn lọ́ọ̀rì bá gba ìwé ìdíje pé kó tẹ̀síwájú bí gbogbo bí ti ń ṣe ní tẹ́ àwọn lọ́rùn wọn ni àwọn yòókù tí wọ́n jọ wà níbẹ̀ tí wọ́n tẹ̀lé sẹ́nitọ̀ Bashiru lọ sí Buhari House wọn náà ni àwọn ọ̀nàrẹ́bù méjì láti iléègbìmọ̀ aṣojú ṣòfin ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Kẹ́mi Táíwò Olúga àti Bùkọ́lá Oyèwọ̀n pẹ̀lú kọmíṣánná fún ètò ìsúná ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀nàrẹ́bù Bọ́lá Oyèbámijí nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn sẹ́nitọ̀ Bashiru ó sọ ọ́ ó ní gẹ́gẹ́ bí òun ṣe wà gẹ́gẹ́ bí ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun táwọn sì ń fẹ́ rere fún ìpínlẹ̀ Ọ̀ṣun wọn ní gbogbo ntọ́ba dáa kó máa tẹ̀síwájú náà ni èyí ò ní ìdí táwọn fi lọ rèé gba ìwé mo fẹ́ díje fún gómìnà Gbóyèga Oyètọ́lá ó ní ìtẹ́nìkan ní kọ́mọ wí o kọ̀ọ̀kan wọn o gbogbo gbogbogbò tí sì ń bẹnu ẹgbẹ́ òṣèlú APC àléyìn ọ̀kan àwọn àníkíṣẹ́ rere kọ́sàmọ̀ tẹ̀síwájú ní Bashiru ó sọ ọ́ ó ní bí Oyètọ́lá bí ó ṣe jáwé olúborí ah àti dádé kìnìún ni wọ́n ní kò sẹ̀yìn olódùmarè yẹ kí orí yẹ mm. yóò ṣe sáà kejì ní ìpínlẹ̀ ọ̀ṣun ìròyìn ọ̀nkù ẹ̀lẹ́ tó lọ rèé wò nínú ìwé ìròyìn Nigerian Tribune láti kà á mọ́. ìránṣẹ́ ọlọ́run kan ti fi ọmọ nàìjíríà lọ́kàn balẹ̀ pé bẹ́kún bá pẹ́ dalẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀ ọrọ̀ ajé nàìjíríà eléyìí ti ti ń tàkìtì pọnlápọnlá ọlọ́run ó jẹ́ òmórídó láìpẹ́ yìí ẹ fi ọkàn yín balẹ̀ ìránṣẹ́ ọlọ́run kan láti ìjọ Catholic òun ni ọ sọ bẹ́ẹ̀ o ìránṣẹ́ ọlọ́run kan láti Mother of the Redeemer Catholic Church tí ń bẹ ní Warri ìpínlẹ̀ Delta Reverend Father John Ederin òun náà ló ti rọ gbogbo ọmọ Nàìjíríà pé kí wọ́n má dákẹ́ àdúrà kí wọ́n má gbàdúrà ńṣó kí wọ́n má bá ọlọ́run elédùà wíjọ́ kọ́dà kan bá wa dá ọrọ̀ ajé wa tó ti fẹ́ forígùn ṣó kọ́ bá wa dá padà sáàyè iyì rẹ̀ ìránṣẹ́ ọlọ́run yìí ní lábẹ́ àkòrí ìrètí kan ni mo fẹ́ fún ẹ̀yin ọmọ nàìjíríà inú ìwé mímọ́ ni n sì ti fà yọ ó wí pé ẹ máa yọ̀ nítorí pé ìmọ́lẹ̀ ẹ̀yin ti dé bẹ́ẹ̀ ni ẹ̀yin ọmọ nàìjíríà ẹ máa yọ̀ ìmọ́lẹ̀ ẹ̀yin ó padà dé ọrọ̀ ajé yín ó padà ráàyè jókòó rè ohun gbogbo ó padà rí bí a ṣe ń fẹ́ ju gbogbo ẹ̀ lọ ẹ á gbàdúrà fún àlàáfíà àti ìṣọ̀kan tó ń ti ìdúródédé orílẹ̀-èdè nàìjíríà torí pé a mọ̀ pé ọlọ́run elédùà ní àwọn àmì rere àti iṣẹ́ rere àti ìyanu ńláńláńláńlá tó sì fẹ́ ṣe láwùjọ nàìjíríà bá a bá farabalẹ̀ tá a sì fi apá tá a fi àdúrà tá a fi fa apá ọlọ́run wá sí nàìjíríà ni o ìránṣẹ́ ọlọ́run ni ẹ máa yọ o ìmọ́lẹ̀ yín dé pàápàá lẹ́ka ọrọ̀ ajé ní orílẹ̀-èdè nàìjíríà ṣé ká dé ojú ọjà bá a bá sì lọ tá a padà dé àbọ̀bọ̀ hmm? uzọ kalu sọ́sọ̀rọ̀ nù ìwé ìròyìn tiẹ̀. bẹ́ẹ̀ mi ò tí ì rí mi ò tí ì sí ìwé kan. èmi rí o hmm. èmi rí o uzọ kalu ní láti gba tíkẹ́ẹ̀tì dídùpọ̀ ààrẹ ní twenty twenty three Tinubu Tinubu àjọfà tí yóò tóra wọn ni ìròyìn yẹn. ìròyìn ìrọ̀lẹ́ ayé kẹrin àwọn ọmọ yahoo wọn nígbà tí wọ́n ṣiṣẹ́ tí ọbẹ̀ sọ̀ kalẹ̀ hmm. wọ́n ní òun mú ọmọ mú ìbọn pélébé kan lọ́wọ́ ni nígbà táwọn fẹ́ mọ̀ ṣíà nǹkan tó yọ sọ́wọ́ àwọn pé bọ́yá nìkan fẹ́ yàn oúnjẹ ń bẹ̀ ṣùgbọ́n iwájú àwọn òfin ni tó ti ń sọ̀rọ̀ nígbà tí ah, àwọn agbófinró ti hàn lọ bọ̀ pé ah ebi cyber crime làwọn amú kí ló tún fìbọn ṣe ah ó níbi tẹ́ ẹ ti kó wa ó ní mọ̀ mọ̀ mọ̀ wa ni pé a fẹ́ ṣí àǹkan ni bọ́yá nìkan fẹ́ yàn mí jẹ́ ń bẹ̀. oh my god. yàrá ọgbẹ́ni tọ́tọ́ bá di oh ní ọ̀sán èyí tí wọ́n gbọ́ pé wọ́n ń bẹ lára àwọn tó sákò nínú ọgbà ẹ̀wọ̀n ní abolongo ní hmm. ọ̀yọ́. Hmm. Hmm. àlọ́gbà a lọ sójú ọjà àpíà tíre ìrẹ́dà gbèrú bá a bá ti padà dé. ìgbà gbégbá ẹrù gbà yìí ẹ sáfẹ́ modernize gbogbo nǹkan pátápátá sorry oya àpíà gbégbá wọ́n fẹ́ gbé tíre ìrù àbọ̀ fẹ́ gbégbá rù. èmi kọ́ mo fẹ́ gbèrú mo ní ó gbèrú rẹ̀ kí n tó já e jù. wà á ṣeré ọmọ ìyá mi. Ah, ah, ìgbà wo ló tún ṣẹ̀ṣẹ̀ já ẹṣin ọkọ̀ tuntun eléyìí. ọkọ̀ tuntun báwo. ikọ́ ṣoṣo tó mọ̀ mímọ̀ náà ni. irọ́ ni o ní mọ́tò tó ń fojoojúmọ́ gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe ṣe tó fọ́ dàbí tuntun báyìí. iṣẹ́ ọwọ́ service king lórí ẹ̀. tẹ̀ fẹ́ sí mọ́tò ṣe kó dàbí tuntun jáde service king níkẹgbẹ́ lọ. bẹ́ẹ̀ni service king auto servicing company tó ń sọ mọ́tò di tuntun bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé èyíkéyìí ìtọ́jú ara ọkọ̀ tẹ́ fẹ́ ṣe bó bá jẹ́ mechanical bó jẹ́ body work ẹ̀dá gbogbo ẹ̀dá service king àwọn akọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú iṣẹ́ ìgbàlódé ni wọ́n fi sọ mọ́tò di tuntun lọ́dọ̀ wọn èyíkéyìí páàtì ọkọ̀ tẹ́ bá ń fẹ́ direct ni wọ́n kó wọlé látòkè òkun american cars japanese cars tó fi dórí german cars diagnosis ìyẹn àyẹ̀wò ni wọ́n akọ́kọ́ ṣe kí wọ́n tó dáwọ́lé mọ́tò rẹ̀ wọ́n mójúlé spray painting tó fi mọ́ baking tinútẹ̀yìn ni wọ́n sì ń fọ mọ́tò fún gbogbo oníbàárà wọn tí wọ́n bá parí iṣẹ́ bí ọba ní service king gua sí plot thirty six college crescent abel kóyèjọ layout òkè àdó ìbàdàn zero nine one three five zero zero zero three eight four service king ọba tó ba lórí gbogbo mọ́tò ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà gọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n supply country kitchen ó dùn kíkúnú gbọ́ kó sọ fún toko kádò gbọ́ kó lọ rò fún bẹ̀ pé iléeṣẹ́ tó ń rí sí ètò ìpawówọlé lábẹ́ ìjọba àpẹẹlẹ ọ̀yọ́ èyun ọ̀yọ́ state internal revenue service oyrs ó ń ké sí gbogbo oníléeṣẹ́ ńláńlá gbogbo aládàáni láti lọ ṣe àmúṣe sísanwó orí wọn sásùn ìjọba lásìkò tó yẹ kí wọ́n sì mú ìwé ẹ̀rí máa jẹ́mi ìṣúwá sásùn ìjọba lórí ti paye tax returns fún ọdún 2021 láti mú wá sọ́dọ̀ ìjọba jòrè wọlé sásùn ọ̀jọba kí wọ́n sì mú ẹ̀rí máa jẹ́mi èso tiwọn náà gẹ́gẹ́ bí olórí jòrè wá sọ́dọ̀ ọ̀jọba ó pẹ́ jù ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹta ọdún twenty twenty two ní ìbámu pẹ̀lú òfin àti ìlànà tó rọ̀ mọ́ ètò sísanwó orí má ṣe dagunlá o fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí paytax pé zero seven zero one two nine nine zero five five two zero nine zero three four four two one three two six zero eight zero seven nine nine nine four six five six Ọ̀yọ́ State Internal Revenue Service ilé iṣẹ́ tó ń rí sí ìp pawó wọlé lábẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sanwó orí ẹ̀ ní ìbámu pẹ̀lú òfin ọ̀yọ́ ò ní í bàjẹ́ o. òmìnira pátápátá lọ́wọ́ jésù ló wà o. kájẹ́ àsunwọ̀n bàbá kálẹ̀ gbòmìnira. òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú jésù kristi àkórí ìsọjí ńlá látọwọ́ ìjọ deeper life káàkiri ayé gbogbo oníwàásù àgbà ajínrere àgbáyé tọkún bámúbámú fún agbára ọlọ́run wf kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àti gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn ìbàdàn àti gbogbo ilẹ̀ káàárọ̀ asábí àrà lọ́wọ́ lẹ́tọ̀ yìí wá o. bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí. ìbàdàn ní sájà àràgbà yamuyamu yìí kan. ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì ọdún twenty twenty two yìí. láago márùn-ún àṣálẹ́ ojoojúmọ́. ẹ ó sì máa wo gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára. òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwó lókù. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ àsùnwọ̀n gbòmìnira. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ni. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ojú okò ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn fóònù tó jẹ́ fọ́lọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sì ń rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight. 888. eight eight ó kàn sí topsources dot ng. affordable housing. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of font. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no, tolerance for, for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Ajabale, Ajabale. àdọ́pẹ́ yẹ́sò yẹ́sò yẹ́sò yẹ́sò aago mẹ́wàá kù ìṣẹ́jú mẹ́rìnléní ogún hmm. etí ó ṣẹ́kù ajá àbálẹ̀ ẹ̀yin náà lẹ́ni ẹ̀yin náà lẹ́ni ẹ a lọ sójú ìwé kẹsàn-án Vanguard ibi aroko tì sínú ká tó lọ sójúde ọjà Uzo Kalu wọ́n ní Kalu kálá sọ̀rọ̀ ó ní ṣé kí mọ́tàn yín èmi àti Tinubu àjọfẹ́gun kẹ́gun láti gba tíkẹ́ẹ̀tì APC dupò ààrẹ lọ́dún 2023 ni ó ní awájúra wa lọ tìjàkadì kọ ìròyìn ẹ̀ ń pé bígun ló lóko ni bíta kó dé ní ìpàdé dojú àlọ́ ẹni tó ti fi ìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Abia tó tún jẹ́ olùkójàánu ilé fún ilé ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Senate Senator Orji Uzor Kalu ó ti sọ̀rọ̀ o pé òun dúró gidigba gbangba lòun yọ lẹ́gbẹ́ lásìkò yìí láti dúpọ̀ ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà ó ní àwọn mọ̀ pé òun mọ̀ o pé omi làákọ́ tẹ̀ná káti ẹ̀ tó tẹ̀yìn rìn tíkẹ́ẹ̀tì làákọ́ gbà nú ẹgbẹ́ APC ká tó lọ dupò ààrẹ ó ní ṣe wá rí tíkẹ́ẹ̀tì òun èyí òun kéré nú ọ̀rọ̀ ó ní òun ó bá ẹni tí ń ṣe aṣíwájú APC nílẹ̀ yìí Bọ́lá Tinubu òun ó bá fà á tí ó kanra wọn tí ó tora wọn ni oníbẹ̀ bá ń gbọ́ igi kangi odi di igi jẹ́gẹ́dẹ́ ayéjọ́ nu lọ́tẹ̀ yìí pẹ̀lú tíkẹ́ẹ̀tì ààrẹ yìí irin ọkànrin tí ó di irin jẹ́gẹ́dẹ́ ni láàrin èmi àti Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ọjì ìhùsọ̀ kalu ní kẹ̀sì tún wàá mọ̀ wò ó apá ọ̀dọ̀ tíya níbi mo ti wá òun náà lọ́mọ oyè kan tí ó fa ọmọ oyè kalẹ̀ bí ààrẹ ní ọdún 2023 ó yẹ kí gbogbo nǹkan yìí àtàwọn nǹkan yìí kó pé mi kí n fi jẹ́rí Bọ́lá Tinubu láti gba tíkẹ́ẹ̀tì ààrẹ nínú APC Kalu ni ẹ wá tún bí mi pé ṣé mo ní n tó pè fún láti bá Bọ́lá Tinubu fà á mo ní mo ní jù ó ní Ọlọ́run gbogbo ohun tó pè fún láti dúdú kẹ́ẹ̀tì ní ní ìkáwọ́ òun òun ó sì bá a fegun kegun ni nínú ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí láti gba tíkẹ́ẹ̀tì yìí láti dúpọ̀ ààrẹ orílẹ̀-èdè yìí ó ní mo sọ fún yín mo ní ìlà oòrùn gúúsù nàìjíríà south east òun náà ní ipò yìí tọ́ sí bẹ́ẹ̀ ló kí wọ́n gbé presidency wá òun ló yẹ kó fa ọmọ òye kalẹ̀ lọ́dún 2023 ibẹ̀ lèmi sì ti wá ẹ wá máa wò ó béèyàn ò bá ní ṣèké tí èèyàn ò ní jẹ́ ṣèké ṣáájò lórí ọ̀rọ̀ àdùpọ̀ ààrẹ yìí ó yẹ mọ̀ pé apá ọ̀dọ̀ wa lọ́tọ́ sí ṣẹ́yìn rántí ṣẹ́ ìgbàgbé ṣé ẹ gbàgbé ṣe rántí pé ọjọ́ ajé Monday ìjẹta òun náà ní ìròyìn lọ́la lójá wípé Tinubu ti kéde o bóun fẹ́ dupò ààrẹ kọ́dẹ̀ ó ti lọ́ọ́ rè bá ààrẹ Buhari ní àpátápá àrà agbára lọ́ọ́ rè fi tó ààrẹ létí pé agorọ́ọ̀nù agorọ́ọ̀nù o agorọ́ọ̀nù wọ́n ní eléyìí ọ̀wá jámọ́ nǹkan lójì ọjì Uzọkalu ọjì Uzọkalu ní anso anso èmi gan ọ̀rọ̀ ọ̀nù no láàrin èmi àti Tinubu àjọ fà á títíkẹ́ẹ̀tì yóò sì já mọ́ òun lọ́wọ́ ni ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ ọ̀pọ̀ jù bẹ́ẹ̀ àlọ́ pọ̀ jù bẹ́ẹ̀ mọ́yà ká bí ń tẹ́ torí yín ni o. ọ̀dà lára àwọn ìròyìn tó jẹ́ gbajúgbajà láàárọ̀ tí ò ní àti sífìlà rẹ̀ fún yín nígbà tí a bẹ̀rẹ̀ ìkànnlú tó jẹ́ ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà tó sì darí àkóso lẹ̀ Nàìjíríà nígbà kan rí bàbá Ṣónẹ́kàn ó ti dágbére fáyé lẹ́ni ọdún márùndínláàádọ́rùn-ún eighty five years. nínú ìròyìn tá a rí káàkiri gbogbo ìwé tó jáde lónìí olóyè Ernest Shonekan ẹni tí ó darí àkóso ìjọba fìdíhẹ́ ní àkókò kan tí ọ̀gágun àgbà Ibrahim Babangida tó lóun yẹ̀bá wọ́n ní onítàn ti dágbére fáyé báyìí o ní ẹni ọdún márùndínláàádọ́rùn-ún àná òde yìí ni bàbá sọ pé ó dìgbò ṣe ní ìwòsàn kan tó wà ní ìlú èkó wọ́n ní ìròyìn bí bàbá ṣe dágbére fáyé wọ́n fìdí ẹ̀ múlẹ̀ o láti inú ìkéde kan tó wáyé látọ̀dọ̀ ọ̀gbẹ́ni adéoyè ṣónẹ́kàn lórúkọ gbogbo mọ̀lẹ́bí wọ́n ní pẹ̀lú ọpẹ́ sí olúwa àwọn mọ̀lẹ́bí ṣónẹ́kàn wọ́n kéde ìpapòdà bàbá wọn bàbá bàbá wọn ọkọ Margaret bàbá tí wọ́n fi ṣàdúrà fún bàbá olórí orílẹ̀ Nàìjíríà Chief Ernest Adégúnlẹ̀ Ọládẹ̀ǹdé ṣónẹ́kàn bàbá àṣàlẹ̀ ti ìlú ẹ̀gbá wọn ní láàárọ̀ kùtù àná ló dágbére fáyé ní ẹni ọdún márùndínláàádọ́rùn-ún wọn ó sì máa ṣe ìkéde gbogbo ètò ìsìnkú láìpẹ́ jọjọ wọn ní àbí ṣónẹ́kàn ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n Baba, àbí bàbá ṣónẹ́kàn ní ọjọ́ kẹsàn-án oṣù karùn ọdún 1936 ní ìlú èkó ó sì gorí àpèrè ìjọba ní ọjọ́ kẹ̀ǹdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1993 august 26 1993 sí november 17 1993 nígbà tí ọ̀gágun àgbà sani abacha tó yọ sí ìgúlẹ̀ pé bàbá ẹ̀ǹdẹ̀ àgẹ́yùn kì í ṣe tìyín wọ́n ní àgbà òṣèlú bàbá ó sì kàwé ọlọ́gbọ́n ni olóye ni ẹni tó sì mọ nǹkan tí ń ṣe láwùjọ ni ó sì dé ipò ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ UAC nígbà ayé rẹ̀ nígbà tí ìkéde ikú rẹ̀ tó bọ́ sí etí àráyé ààrẹ wa Muhammadu Buhari ó ti fi hàn síta báyìí o nínú àtẹ̀jáde kan èyí tí Fẹ́mi Adésínà tó jù sọ́wọ́ àwọn oníròyìn wípé ààrẹ Muhammadu Buhari náà wọ́n ti dárò dárò dárò ẹni rè tọ́ lọ tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí èèkàn ọmọ bíbí orílẹ̀-èdè nàìjíríà àwọn ní báyìí sáà ìjọba àpapọ̀ ti kéde pé àsíá orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n jẹ́ kó máa fẹ́ ní ìdajì títí wọ́n fi ṣe ètò ìsìnkú náà tán. tó ọlọ́run ọba ìdùmarè kó dákun kí ó bá wa tẹ́ bàbá sí afẹ́fẹ́ rẹ̀ o ààrẹ nígbà kan náà ni bẹ́ẹ̀ ni ààrẹ nígbà kan ni Ernest Shonekan bẹ́ẹ̀ kò fi ààrẹ olórí ilẹ̀ wa nígbà kan ni kẹ́yìn òfin ìdí ihe gan-an sí <laughs> ọ̀fẹ́. èèyàn kan ò rí ìdí ihe rárá. wọ́n lẹ́nìkan ti ẹ̀ ṣàlàyé pé gbìyànjú bá ṣe gómìnà láàrin oṣù kan pé ọlọ́run ti kẹ̀ nígbèsí ayé rẹ̀. tanyanyan ilé ayé kẹ́yìn wá fìdí ihe àga rẹ̀ oṣù mẹ́ta. <sighs> àdópẹ́ ọbẹ̀ Èdùmàrè <laughs> yóò ṣe dáadáa fún gbogbo wa. twenty twenty three nkanlẹ̀kùn gbọ̀ngbọ̀n àwọn ọmọ nàìjíríà ń fi àyípadà gan-an ní gidi gan tààrà positive change wíkẹ́ ló wí. We lábẹ́ ẹ̀ látún ti rí ìròyìn míì náà wọ́n ní Tinubu bó ṣe kéde póun ó dupò ààrẹ báyìí àwọn èèyàn látinú ẹgbẹ́ APC lẹ́kọ̀ọ́ wọ́n fò fáyọ̀ tí wọ́n káwọ́ sókè pé ògùn yé ìròyìn ọ̀rẹ́ ní mọ̀nbé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka ti Èkó Lagos State Chapter àná òde yìí òun náà ni wọ́n kéde ìfẹ̀yìntì ẹni ó kéde àtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún èròǹgbà Bọ́lá Tinubu póun fẹ́ di ààrẹ ní Nàìjíríà wọ́n pe boko ràwọ̀ kan ṣoṣo ní sánmọ̀ Bọ́lá Ahmed Tinubu làwọn ń bá a lọ èròǹgbà rẹ̀ Ọlọ́run ó sì jẹ́ ọjọ́ èyí ni àdúrà rẹpẹtẹ ní Rabaji gan tí wọ́n dàbolẹ̀ níbi ètò àdúrà tí wọ́n mọ̀-ẹ́mọ̀ ṣe láti fi ṣàtìlẹ́yìn tó nítumọ̀ fún èròǹgbà Bọ́lá Tinubu. No kódà Kẹ́mi Nelson wọ́n ní ètò àdúrà tí wọ́n ṣe agbátẹrẹ̀ láti pàṣẹ Kẹ́mi Nelson láti fi ṣàtìlẹ́yìn fún Tinubu Kẹ́mi Nelson support prayer wọ́n ní wọ́n mọ̀ọ́mọ̀ ṣètò rẹ̀ lẹ́kọ̀ọ́ ni pé kí wọ́n fi dá àdúrà bolẹ̀ fi bólúwa sọ̀rọ̀ kó mu wọlé àṣẹ wípé lágbára lọ́wọ́ elédùà Bọ́lá Tinubu aṣíwájú ẹgbẹ́ APC òun náà ni yóò tẹsẹ̀ bọ bàtà tí ààrẹ Buhari bá bọ́ọ̀lẹ̀ lọ́dún tí ń bọ̀ 2023 nínú ọ̀rọ̀ wọn níbi ìpàdé àdúrà wọn ni àwọn ò ní iyèméjì kankan lọ́kàn wọn o àwọn ò tiẹ̀ wá ṣe ṣùgbọ́n tàbí kankan àwọn mọ̀ pé pẹ̀lú ìrírí ọpọlọ àti àti máa ṣe bọ Bọ́lá Tinubu yóò gbé Nàìjíríà lọ sí next level ìpele tó kan nínú ìrìn àjò Nàìjíríà ní Tinubu mú wa lọ ìròyìn yẹn ó jù bẹ́ẹ̀ lọ o ojú ìwé keje ìwé ìròyìn Vanguard fún tòní ni ìròyìn yẹn ti káwọ́ sókè tìgbálẹ̀ tìgbálẹ̀ ti ń pe APC mhm. láti kó. gẹ́gẹ́ bó ṣe ka ìròyìn eléyìí ẹ̀ tún gbọ́ ìròyìn kan lára àwọn nǹkan tí ń ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìròyìn lórí ọṣẹ́ èyí tí ayélujára tó ń ṣe fún ọmọ Nàìjíríà òun o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune láàárọ̀ yìí wọ́n ní bàbá tètè wá nǹkan sí sí ọ̀rọ̀ social media yóò bà nǹkan jẹ́ o mọ́mọ́ Nàìjíríà lára ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ́n ní tó bá ṣe dùn náà ni ó tún ní ibi tó korò níbẹ̀ o hmm. bẹ́ẹ̀ bá sì ń sọ nípa kinní kan pé ọ̀dà ẹ̀ rántí àwọn àìdáa lè tó tó rọ̀ mọ́ àwọn nǹkan bẹ́ẹ̀ o wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa iná ló jẹ́ pé àìfe taratara kọbi ara sáwọn nǹkan tó bá kù díẹ̀ kù díẹ̀ lára nǹkan tá a bá ń sọ pé a fẹ́ràn wọ́n ní ẹni táyé bá ń fẹ́ kì í lábùkù lára hmm. ní tá a mọ̀ sọ ìtaráyé bá sì ti fẹ́ tí wọ́n bá horombo mọ́ báyìí wọ́n ní bí wọ́n bá rí ikú nítòsí rẹ̀ wọ́n ó díjú pin náà ni pé àní kò séwu kò sí nǹkan kan náà ni wọ́n lọ wá ti tó àkókò báyìí o ká tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ ayélujára social media léè tí àwọn èèyàn tí wọ́n wà yìí kánámọ́ ní ìgboro ayé wọ́n ní eléyìí òun náà ni ọ̀rọ̀ àwọn nǹkan tí gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n so pọ̀ mọ́ báyìí tó jẹ́ pé wọn ò tí wọn ò láǹfààní wọn ò sì láàyè láti ṣe àwọn nǹkan léyìí tí yóò jẹ́ kí ilé ayé wọn náà kí ọ bẹ́ sẹ́ ju kí wọ́n wà á kánná mọ́ orí ẹ̀rọ alágbèéká wọn níbi ọ̀n lọ lójú òpópónà ẹ̀rọ alágbèéká ni ọkọ̀ ọmọ ọdún ẹlòmíì ò ní gbọ́ bẹ́ẹ̀ lómi wà nù ilé ẹ̀yìn tó bá kọ sí ọkọ rẹ̀ báyìí tí ilé òfin mọ́ yọmọ tẹ pin pin pin pin pin ńgbọ́ lọ́wọ́ ọba sì bá wọn kẹ́ wọn wọn lọkọ̀ náà òun náà tún lè mọ́ tẹ́tí ẹ̀ lọ́tọ̀ báyìí ẹ̀ rí pé èdì ọ̀nwọ̀ ìlú. kálukú fèsì kọ́sítọ́mù ẹ̀ <laughs> <laughs> pé ó ti la èdè oh lọ báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló yẹ kí wọ́n máa pe àkíyèsí wa sí àwọn ewu tí ń bẹ nínú àwọn nǹkan tá a bá sọ pé a fẹ́ràn pọ̀ jù báyìí torí ẹ̀mí kò pé méjì ẹ̀mí ò sì láàrọ̀ ó là wá ní kọ̀bí ara sí i ṣùgbọ́n báyìí àkókò ti tó báyìí wọ́n ní lára àwọn nǹkan tó yẹ ká tètè wá nǹkan tá a mọ̀ pé àkíyèsí ara wa sí òun náà ni ọ̀rọ̀ irọ́gbu tí ó kún orí ayélujára ṣùgbọ́n wọ́n fi àwọn nǹkan yòyò yinyin wọ́n fi yí lára tẹ́ẹ̀bù rò pé òótọ́ ọ̀rọ̀ ni ìròyìn èké ìròyìn òfegè ìgbé ayé ẹ̀tàn ìgbé ayé ararindinrọ́ tí wọ́n fi ń tan ara wọn jẹ wọ́n lọ́pọ̀ lórí social media ṣùgbọ́n bóyá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n kọbi ara sí i bíjọba ọ̀bá tiẹ̀ kọbi ara sí i wọ́n ló yẹ kó jẹ́ pé oníkálukú onílejìlé gbogbo àwọn èèyàn tí wọ́n bá wà ní orílẹ̀-èdè nàìjíríà kóńkàkó pe ara rẹ̀ pé eléyìí nìkan kọ́ ni yóò jẹ́ òpin ayé nǹkan míì sì tún ń bọ̀ tí wọ́n ó tún gbédè ẹ má jẹ́ kéléyìí kọ gba ilé ayé jẹ máa yín lọ́wọ́ <laughs> oh, oh my god inú ìwé ìròyìn Nigerian Tribune ọ̀pọ̀ ah. ọkọ̀ síbẹ̀ ẹ lọ wo ten Mm. Nigerian Tribune mm. ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ nípa social media. the more you look the less, the less you, you see. see well done ẹlòmíì ò wá tí ìjà sí o ẹlòmíì ò tí ìjà sí ẹlòmíì ò já sí eh, eh, eh, ogun tó bá rí ni tòótọ́ lójú sí ẹ. bẹ́ẹ̀ni ah. ó sì ti sọlé ayé ìlú mi hmm. ó ti di rádaràda hmm. láì fura hmm. láì fura àsìkò tó yẹ kó dìde sí ti ń ṣe gan rárá o ìtí ọmọ pínpínpínpín èkánná ò ní kú ò lórí rẹ̀ ìtànjẹ nísìnyí wá káàkiri. wá wọlé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ ó rí i pé kéèkún báyìí tẹ́lẹ̀ kí social media ò tó dé ilé ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ tí wà ń kún àkúnfàyà tí kálukú ń jára wọn lẹ̀ tí wọ́n pín gàrí ipa tí social media kó ń bẹ̀ ní lọ lọ́ọ̀kan yìí ń wọ́n pé bíyàwó ilé ó máa wá kọ́ ìtọ́mà kiri orí ọ̀rẹ́ orí ayélujára kílẹ̀ ṣe ṣe ṣe o ti jẹun how are you. Eh, tí o kò sọ bẹ́ẹ̀ fọkọ rẹ kò sọ bẹ́ẹ̀ fọkọ tiẹ̀ eh, ah, ibi tí bẹ̀rẹ̀ náà nù ẹ múra sí gbogbo ẹ̀ ló lérè. wọn a máa sẹ́ndì ẹ̀ sí o. èmi i reject it èmi so ní pàlàpàlà báwọn tí mo gbé dání ọtí ẹ̀fà yìí ẹ̀ lẹ̀. àbí àná tí mo sọ ní olóyè ṣe ń pàlàpàlà. i don't do trash ṣé a tún lè tajà ẹ̀dá kan ọ̀dà. ó ní ọgbẹ́nu sókè. wàláyé ọgbẹ́nu sókè. Ah. ó wá dàbí èpè. gbẹ́nu sókè kọ́ gba eré tiẹ̀ ọ̀dà àmọ́ gbẹ́nu sókè. ọ̀dà mo gbé ẹnu wọnú ìwé ìròyìn ọgbẹ́nu wọnú ìwé ìròyìn. ọ̀dà àmọ́ jàre ẹ̀yin èèyàn wa ẹ wò ó iná sì ń lọ lóríta o oríta ajá balẹ̀ hmm, ìròyìn tá a fẹ́ kà é kọ̀ mẹ́rin lọ́ọ́ kankan ọlọ́run ọba ìdòmàrè kọ́mọ̀dákun kọ́ ṣàánú wa. Hmm àwọn kọ̀lọ̀rọ̀ sí agbébọn tá à ń pè ní bandit yìí àwọn darandaran tí ń daran hàn ló lè mọ̀ wọ́n ní àtàwọn àti bandit wọ́n tún ṣe bẹbẹ kú bẹ aburú ní Kaduna ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Plateau eh, àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti a ní àhín kódà wọ́n ní wọ́n gbẹ̀mí lẹ́nu èèyàn mẹ́sàn-án wọ́n jí èèyàn méjìlá gbé sá lọ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ìròyìn tó mú omijé lójú abiyamọ ayé òun ń bẹ lójú ìwé kẹfà Vanguard fún ti ọ̀rọ̀ òní àwọn darandaran àtàwọn géńdé agbébọn wọ́n ní wọ́n mọ̀ tún han àwọn ìpínlẹ̀ kan léèmọ̀ láàrin ọjọ́ kan péré tí ṣe wákàtí mẹ́ìnlé ní ogún wọ́n ní wọ́n gbẹ̀gẹ̀dẹ̀ wọ́n gbiná ní Kaduna Ondo Plateau àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bó tilẹ̀ jẹ́ pé ìròyìn ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀hún mo wà ń fojú wa nínú bí wọ́n ṣe kọ́ rẹpẹtẹ sáàrin àlàyé yìí n ò tí ì gan ni ẹ o àmọ́ ẹ jẹ́ mú èyí tí ó ṣẹlẹ̀ ní Kaduna. No? àti ní Ondo wá sí etí gbọ̀nyìn tó fi mọ́ Plateau wọ́n ní ó kéré tán èèyàn mẹ́fà ni wọ́n ti fi ìbọn gbẹ̀mí wọn lójijì tí wọ́n sì ṣe àwọn èèyàn yòókù léṣe yànnàyànnà kọjá àfẹnuròyìn ní Kaduna fàpẹrẹ wọ́n ní ọkùnrin kan ní wọ́n yin ìbọn mọ́ ní abúlé kan ní ọjọ́ ajé Monday ìjẹta wọ́n ní aya rẹ̀ tó lóyún sínú ni wọ́n sì gbé lọ níwájú ẹ̀ lẹ́yìn tí wọ́n pa ọkọ tán àwọn mẹ́wàá míì wọ́n ní àwọn báńdíìtì yìí wọ́n tún kó wọn lọ láòkò tí wọ́n ṣe iṣẹ́ láabi wọn yìí àwọn báńdíìtì nìkẹ́ni ọ̀mọ́ bí wọ́n ti lálẹ́ wọ̀ wọ́n tún kọlu ọ̀pọ̀lọpọ̀ abúlé ẹni ọ̀rọ̀ sojú ẹ̀ pàtó tọ́ sọ fóníròyìn ni wọ́n dé nínú tata lórí tata gànràn tata gànràn ni wọ́n ṣíwọ̀lú váò váò váò váò váò váò váò váò wíwọ̀lú tí wọ́n wọ̀lú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tàbọn ní takúta kòsà kòsà kòsà ẹni orí yọ òdìlé ẹni ṣàlàyé fún oníròyìn ní kódà ojúdò ojúpọ̀nà omi ni wọ́n gbà wọlé sí abúlé kan tí wọ́n sì ti paṣẹ abúlé bẹ́ẹ̀ fún ká sáwọn abúlé míì tí ń bẹ ní agbègbè ó ní wọ́n ń yọ́ bó ṣe ṣàlàyé ni o ó ní ṣe ni kálukú wọ́n ń yọ́ bí ìnàkí bí ìgbànàkí ń yọ rìn wọ̀ ló bí àáyá ó ní ṣe ni wọ́n yọ̀wọ̀ tí gbogbo wọn ń yọ yọ bí ẹranko tí wọ́n fi yọ̀wọ̀ ìgboro ó ní ká tó wí ká tó fọ̀ ká tó fọ̀ ká tó wí ìró ìbọn dún gbìràgbìrà ó ní ẹ̀ṣọ́ òde kan tí ó jẹ́ vigilante ó lóun ti ẹ̀ yọ nǹkan ìbáraẹnisọ̀rọ̀ walkie talkie ó ní ló fẹ́ pe àwọn agbófinró ìjọba ó ní ibẹ̀ wọn kà mọ́ ìbọn dáhùn ní agbárí ẹ̀ ni tóun náà sì dèrò ọ̀run lójijì ní ìpínlẹ̀ borno ní ìpínlẹ̀ kaduna ah. ní ìpínlẹ̀ ondo ń tiẹ̀ wọ́n ní èèyàn márùn-ún làwọn darandaran tí ń daran pààyàn ni wọ́n tún pa ní e, agbègbè kan wọ́n ní eléyìí wá tiẹ̀ tako àṣẹ tí Rotimi Akeredolu gómìnà ìpínlẹ̀ Ondo tó fi sílẹ̀ gbóhùn ó gbéná wojú gbogbo àwọn karambani tó fẹ́ dàlúrú tí ó sì ka riot act sí wọn ní etí ti kìlọ̀ ti kìlọ̀ wọ́n ní àṣẹ ọ̀rọ̀ lọ jáde àṣẹ ọ̀tẹ̀lélẹ́ inú gómìnà wọ́n ní kí ni àwọn ará bí ni wọ́n ti wọlé sí ni wọ́n ní kí ni bàbá ẹnìkan ó ṣe tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní hàn ló lè mọ̀ ìròyìn yẹn àjániláyà pàtì ni ọlọ́run kó ṣàánú ẹni náà ní o mm, bẹ́ẹ̀ bá sì tún wo ìròyìn eléyìí láti ìpínlẹ̀ bọ̀yìn ni. Oh wọ́n ní ńṣe ni àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe káyà sókè báyìí o nípínlẹ̀ ìbọyè nígbà tí àwọn fúlàní adarandaran tí wọ́n gbẹ̀mí àwọn àgbẹ̀ mẹ́ta tí ń darí lọ sínú ilé láti inú oko àwọn afurasí ọ̀daràn fúlàní darandaran òun náà ni a gbọ́ pé wọ́n ti pa èèyàn mẹ́ta ní inú oko wọn ní ìjọba àbílẹ̀ Amaeze Ivo ní ìpínlẹ̀ ìbọyè gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ti Daily Sun láàárọ̀ yìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé o ní alẹ́ ọjọ́ ìsinmi tó kọjá lóye nígbà tí àwọn àgbẹ̀ yìí kú ònú oko wọn tí wọ́n ní káwọn máa darí lọ sí inú ilé wọ́n ní gamboro lójijì ni wọ́n yọ sí àwọn ẹni ẹlẹ́ni yìí tí wọ́n sì pa wọ́n ní ìpẹ́ ìsín ka inú oko kọ́ lọ́wọ́ mọ̀mọ́ sanu ẹni o jákàròyìn ah. eré ìdárayá já lọbẹ já la afcon hmm. eagles all fly hmm. all right. Mm. Ìgè Avon ti sọ̀rọ̀ ó ní ní tá a bá fi jọ ọmọ èké lọ àyè fi hàn. bàbá tiẹ̀ fi hàn. bàbá àní fi lé e lọ́wọ́ ni. bàbá tún fi lé e lọ́wọ́ àní sọ bí ó ṣe lò. wọ́n ní ọgbọ́n wa ju agbára lọ ní táwọn lò fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Egypt ní àná tó fi hmm. jẹ́ pé nǹkan sẹ́nu rè fún Super Eagles ẹni tí ṣe ààrẹ tí ń bójútó àwọn agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà Austin Igboavon ló ti ṣàlàyé o pé àwọn ọgbọ́n táwọn náà lò àwọn náà fọgbọ́n sí ni nítorí pé àwọn mọ̀ wípé arákùnrin kan tí àwọn mọ̀ wípé ọ̀fẹ́ dàbí talisman fún ẹgbẹ́ agbábọ́ọ̀lù Egypt wọ́n ní Mohamed Salah pé ojú gbogbo ayé ló wà ní ara rẹ̀ wọ́n ní látàrí eléyùn ṣebí gba pẹ́sẹ̀ rẹ̀ bá kan bọ́ọ̀lù ni wọ́n láwọn náà ti jọ sọ pé ẹ̀gbá ẹ̀yin mẹ́rin ẹ̀dúró wájú ẹ̀yin bíi mẹ́rin ẹ̀dúró lẹ́yìn rẹ̀ ẹ má jẹ́ kí bọ́ọ̀lù ọ̀dọ́ náà ẹsẹ̀ rẹ̀ ni bọ́ bá dẹ́sẹ̀ rẹ̀ kò sára tí o lè dá. a ní first half ìdíje <laughs> ẹ̀ẹ́dẹ́jì lẹ́sẹ̀ sálà kan bọ́ọ̀lù. èèyàn márùn-ún ní mu lẹ́ẹ̀kan náà mo ní à sóògùn láyé ni kó tó n kò rí mú mi ah. kó bá fi báyìí wọ́n bá fi. bí bọ́ọ̀lù bá wà lọ́wọ́ rẹ̀ bọ́ bọ́ọ̀lù bá bọ̀ lẹ́sẹ̀ ní ilé ọ̀sọ̀pọ̀ fẹ́ dára. wàláì wọ́n bó sálà jẹ bí àsálà ni eh. ní àná bẹ́ẹ̀ ni wọ́n bó jẹ bí àsálà ni yanyan gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ eh, oníròyìn tọ́mọ̀ ń eh, pa bọ́ọ̀lù. ègbà fọwọ́ àfikún ó ní báwọn ó ṣe gba gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn tí gbogbo ó fi parí nù bí ìgbà táwọn ń gba final làwọn ọmọ gbà. ẹ̀gbọ́n afọ́n apàtẹ́wọ́ <laughs> fún ọ gbogbo orílẹ̀-èdè nàìjíríà apàtẹ́wọ́ fún ọmọ àwọn ọmọ nu ọmọ náà ni rọ o kẹ́kọ̀ọ́ tó rọ̀ mọ́rọ̀ lọ àmọ́ nǹkan tí ẹ̀gùn àvọn tó fi jẹ̀rí tàbí tó fi tàbí lè sọ pé ó tún ta sánsán ju rọ́ọ̀ lọ́la ni. ọ̀tá kòkó ká máa dán àwọn èèyàn wa náà wò àbí tẹ́nítẹ́ní. àwọn èèyàn wa tó ti kọ́ tó ti ṣiṣẹ́ yìí tó ti làmì tó ti lákọsílẹ̀ dáadáa mm. ẹ máa lò wọn ẹ máa gbé wọn yẹ̀wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. ẹ bá ọmọ lẹ̀gùn àvọn yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ lẹ́wọ̀ aláwọ̀ funfun sẹ́jẹ̀ funfun níbẹ̀ láyé. sórí lánàá. ibẹ̀ jẹ́ pupa níjọ́ bẹ́ẹ̀ láyé aláwọ̀ dúdú àti aláwọ̀ funfun. nǹkan mẹ́ta la ijù wọn lọ lánàá mm-hmm. ẹ̀yìn àkọ́kọ́ tactically ọgbọ́n àtinúdá orí ọ̀dàn mm. ẹ̀gàn avọ́n ọ̀fẹ̀yìn kóòsì tí jìbìtì ń lulẹ̀ ní tactically okay. torí wípé ọgbọ́n àtinúdá táwa fi tàbí ilé lórí ọ̀dàn tá a fi ń jọmọ mm. wọn lára ọlọ́run fún ó fún ẹ̀gàn avọ́n lánàá ẹ̀ẹ́kejì ní okun inú strength ṣé èmi ò sọ fún ọ ṣé bẹ́ẹ̀ mi sọ fún ọ pé fùfú yàtọ̀ sí salad irọ́ mo ní fùfú náà ọmọ yìí ń jẹ. mo sọ fún ọ mo ní fùfú dà. Ah, lánàá ọ̀tá kò mí o. irọ́ o èmi kọ́. mo lè lè jẹ fùfú yóò. èmi sọ fọ farabọ fùfú pé mo fẹ́ gunrun wọn ni. fùfú yọ lánàá o ah. okun inú ah. làwọn ọmọ mi fi gbé o ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n wá rojú rere ọlọ́run bí musa ṣe rojú rere ọlọ́run lákòókò tí fi hàn náà wọ́n ra àánú gbà mẹ́ta tó ṣiṣẹ́ nù á hmm. wàá pàtẹ́wọ́ fún ẹ̀gbọ́n àfàtàwọn ọmọ super eagles mo gbọ́ pé wọ́n ní crypto kíní kan currency ni wọ́n fi sanwó wọn àti crypto àti náírà ni ẹ fi san. tiwa tèmi tèmi jẹ́ wòlíì wọn ọ̀dà hello tèmi hello za. o fresh fm lẹ́wà lórí ajá balẹ̀. bẹ́ẹ̀ni sàtáwò ló ń pè láti london. ok ok. ẹ jọ sá ṣé a ní ìjọba ní ìlú nàìjíríà. bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni àwa ní o. a ní tá a bá ní kí ló dé tán pa bíi èèyàn two hundred láàrin àṣẹ̀wọ̀n ọdún tuntun ni hmm. wọ́n ti pa èèyàn over two hundred èyí tá a mọ̀ nìyẹn o àmọ́ yìí tí wọ́n ti report wọ́n dẹ̀ ti ń pààyàn lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé tí ò tí ì sí improvement ṣé èṣìṣì ni Nigerians ni hmm. ẹ jọ ń torí Ọlọ́run ṣé èṣìṣì ni wá ní kí ló dé kí ló dé ẹ̀jẹ̀ kan náà ló ń rìn ló ń wà lára gbogbo kí ló dé kí ló dé ẹ ṣe. ẹ pẹ̀lẹ́ ẹ jẹ àfimọ ṣe é rí nǹkan báyìí wọ́n ní àrùn tí ń ṣogójì ní sọ̀ọ́dúnrún tí ń ṣe abọ́yadé gbogbo ọlọ́yà ní ṣe o. a sì lámùmọ́ra jura wa lọ ẹgbàágbèje àwọn èèyàn lóòótọ́ nígbà tí ẹ bá gbọ́ pé wọ́n pa àyàn kan níbí bí wọ́n pa àyàn kan lọ́ọ̀kan kan ó wúwo lẹ́nu tí a gan láti máa ka ẹ ọ̀pọ̀lọpọ̀ gbà tá a bá sí ìwé ìròyìn báyìí a wàá wò pé ìwọ ọlọ́run ọba kí la tún fẹ́ ṣe báyìí a wàá fi ọgbọ́n la fi dábí àwàdà wọlé ńgbà mí kéèsè pọ́tà wà náà yá ah. ah, eh, ah. dìde a lè dìde báyìí. àbí àsọyọ̀ndá wa. a lè dìde ní ọ̀yọ̀ndá ọ̀yẹ̀ ìjókòó bẹ́ẹ̀. balẹ̀. ajá balẹ̀. tọ́ntọ́ntọ́n ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ìkú.